وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الخامسة والسبعين من سورة النحل وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا وهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون اللهم بلدها إن آية ó ń fi àpèjúwe lélẹ̀ fún káfíìrì ó sì fi àpèjúwe míì lélẹ̀ ó fi lélẹ̀ fún mọ́mìnì. àpèjúwe tí ó jẹ́ ti káfíìrì ó náà ní ti al ẹrú tó jẹ́ nǹkan ànífẹ́ lómi àpèjúwe tó jẹ́ ti múmìnì ọ̀nà ni man razaqnahu minna rizqan hasana wa huwa yunfiqu minhu sirran wa jahran ẹni tó lọ́wọ́ bá rọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ tó sunwọ̀n tí wọ́n ná ní kọ̀kọ̀ àti ní gbangba. ọlọ́wọ́ bá pe àpèjúwe káfíìrì. ní àpèjúwe ẹrú ẹrú tó ṣe pé níṣẹ lọ́rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ara dábà wọ́n lè rà wọ́n lè tà ẹrú yìí ohun ìní kankan ṣùgbọ́n níní ni wọ́n á máa ní ẹrú àti ń tẹ́rù bá ní. kò sí ní tẹ́rù lè dá sí àfi tí wọ́n bá fi ṣe ẹrú ò lè rẹ́rìn bó bá ti ṣe wù kò lè sunkún bó bá ti ṣe fẹ́ nítorí pé ẹrú ni èèyàn jẹ́rú séèyàn ó yàtọ̀ sí pẹ́rú ọlọ́run la jẹ́ èèyàn tó jẹ́ ẹrú séèyàn ẹgbẹ́ rẹ̀ àbùkù ní í mú ní í jẹ́rú àbùkù olówó sàwọn ẹrú táwọn ń pè lẹ́rú nínú ẹ̀sìn Islam àbùkù kófòrò ni àìgbọ́ lọ́wọ́n bá gbọ́ ni nítorí pé ẹni tí máa ń padà dẹrú òun náà lẹni tó yẹ pé ogun jọ pa àwa àtàwọn pọ̀ ìgbà táwọn wá ń bá wa jà yun wọ́n wá ń pò kèfèrí ọlọ́wọ́ á ní kí apá àwọ̀ ká wọn àwọ̀ á kó wọn láàyè gbàtà wa kó wọn dé ẹni tó jẹ́ ọ̀gágun tiwa olórí àwọn mùsùlùmí islam sọ pé bákan márùn ló lè ṣe pẹ̀lú àwọn tá a bá kó lẹ́rú gun tó bá kó pa wọn tó bá sì wù kó fi wọn kó fi gba pààrọ̀ àwọn mùsùlùmí táwọn kèfèrí náà bá mú ká ní kí wọ́n dá àwọn alẹ̀ káwọn náà lè da àwọn kèfèrí táwọn náà bá mú lẹ̀ ẹlẹ́kẹta ká tú wọn lẹ̀ láì gba nǹkan kan lọ́wọ́ wọn láì kò sì fi wọn gba pààrọ̀ pẹ̀lẹ́nìkan ẹlẹ́kẹrin òun náà ni kí a fi wọn lẹ̀ pé kí wọn máa gbé lábẹ́ ìjọba ẹ̀sìn Islam lórí kékèfèrí wọn tí wọn jẹ́ náà ni wọ́n sì máa jẹ́ lọ àmọ́ wọ́n máa sanwó tààràn tí wọ́n fi máa gbé lábẹ́ ìjọba ẹ̀sìn Islam eléyìí tá à ń pè ní aljizya ẹlẹ́karùn-ún òun náà ni alistarqa kámú gbogbo wọn lẹ́rù olórí tó jẹ́ aláṣẹ fáwọn mùsùlùmí ó lè mú kànú mara wọn bẹ̀rù ṣe máa jẹ́rù nù nínú òfin ẹ̀sìn islam jíjẹ́rù nínú òfin ẹ̀sìn islam kò ní í ṣe pẹ̀lú àwọ̀ yàtọ̀ fáwọn dúdú ẹrú ni wọn o sáwọn funfun kò ní í ṣe pẹ̀lú ọgbọ́n àbágọ̀ sábà fáwọn agọ̀ nìkan ní máa jẹ ẹrú àwọn ẹrú yẹn tí islam wá gbà pé ká mú lẹ́rú islam tó wá fa àwọn nǹkan kan lẹ̀ tó jẹ́ pé tá a bá fi lè ṣe bíbọ́ fún lọ́rùn ẹrú láàfin máa tàràn rẹ̀ ètò túmọ̀ sí pé àwọn ẹrú ọ̀ máa dínkù bí ẹni tó bá tètè pààyàn wọ́n sanwó ẹ̀mí ìsọgọ́rùn ràkúnmí wọ́n tún wá ṣe ìtaràn torí pé owó ẹ̀mí tán san látàrí ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀ sí yẹn ni wọ́n wá ṣe ìtaràn látàrí ṣíṣẹ̀ tán ṣẹ̀ lọ́hùn nípa pípa tán ṣe púpà yẹn ẹni tán ṣe púpà yẹn tí wọ́n bá fẹ́ san ìtanràn ẹ̀ṣẹ̀ pípààyàn ọlọ́mọ sọ pé fatahriru raqabatin mu'mina wọ́n bọ́kùn lọ́rùn ẹrú tó jẹ́ mùsùlùmí ìyẹn ní pẹ́ẹ́rù yẹn kúfúrú náà ni tó mú amúlẹ́rù o but látàrí ìwà rí dáadáa tẹ́ǹfì ń bá a lò ó náà ti di mùsùlùmí àwọn èyí tó bá di mùsùlùmí nínú àwọn ẹrú òun so òfin ṣẹ̀rí àwòsàn pé tẹ́ ẹ bá fẹ́ bọ́kùn lọ́rùn ẹrú ẹ fún wọn lọ́lá àwọn ni kẹ́ ẹ bọ́kùn lọ́rùn. bákan náà òfin ṣẹ̀rí àtúnṣọ pé àwọn ẹ̀ṣẹ̀ pọ̀ lóríṣiríṣi tá a máa ń tìtorí rẹ̀ bọ́kùn lọ́rùn ẹrú nítorí pé Islam ó kọ́rẹ́jì pé ká mú àwọn èèyàn lẹ́rú ẹ sì ti rí bá ṣe mú wọn lẹ́rú islam náà tún wá ó tún gbà wá yànjú kó láti máa bọ́kùn lọ́rùn àwọn ẹrú yẹn. níṣẹ́ ẹni tó bá sọ fún ìyàwó rẹ̀ wípé ẹ̀yìn rẹ̀ ó ti dàbí ẹ̀yìn ìyá òun nìyí tó ń bá tún bọ́ ṣe nǹkan kan ìyá òun ló ń bá ṣe àwùjọ ẹni tó bá fẹnu wa rọ́ọ̀fù báyẹn ẹ̀sìn islam ní kò tọ́ kọkùnrin yẹn kó tún padà lọ bóbìnrin yẹn kó wọn máa bá a ṣe kankan ẹ̀yà àfi tó bá ṣe ìtara tó ti jẹ́ fún àwọn náà lọ sọ́dé wọ̀ báyìí nínú ìtara yẹn ó náà ní bọ́kùn lọ́rùn gbà náà ló ṣe sùn yáàmù oṣù méjì gbáko fún èèyàn ọgọ́ta ló ń jẹ tẹ́ẹ̀rí pé àkọ́kọ́ nǹkan ni kọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rù. bákan náà ṣẹ̀rí àyè tún sọ fún wa rọmọdọ́ọ̀nù là ń ṣe yìí ẹni bá máa ma tó lọ báyàwó rẹ̀ lò ní ọ̀sán rọmọdọ́ọ̀nù yóò san ọjọ́ yẹn padà yàtọ̀ sílé yẹn yóò wá ṣe ìtanràn ìtanràn ọ̀ràn tó dá ni pé yóò ṣe kò lágbára ẹ̀ yóò ṣe sùyàmù oṣù méjì gbáko kò lè ṣe yọ wá fún èèyàn èèyàn èèyàn ọgọ́ta yóò fún wa ní oúnjẹ èèyàn kọ̀ọ̀kan múdù méjì méjì tẹ́lẹ̀ ìbá ti yé wa láti pé nǹkan púpọ̀ wà tó yẹ kí téèyàn bá ṣe lẹ́sẹ̀ ní tíṣẹ̀rí àsọkù kẹ̀ẹ́sì ọ̀nà ní kẹ́ bọ́ okùn lọ́rùn ẹ̀rù nínú rẹ̀ náà ní búra tó bá fi lè búra ní ìsìnkú ó nǹkan kan ọ̀ wá ó búra kó ò ní ṣe nǹkan kan ọ̀ wá ó ṣe tààràn nínú àwọn tààràn yẹn òun náà ní kò o o fún àkọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rù kó rẹ̀ ọ̀ka ìwà náà lọ tó bá wù bá wù tó bá wẹ̀ wọ́n á fún àwọn aláìní mẹ́wàá lóúnjẹ àbí tó bá wẹ̀ kó fún àwọn mẹ́wẹ̀ẹ̀wá láṣọ tó bá wà lè ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta nítorí àkànṣe yá mọ́ ọjọ́ mẹ́ta ṣẹlẹ̀ ìjẹba ṣùgbọ́n bíbá yẹn nínú àyà yìí ẹrú tọ́lọ̀ wọn bá fi ń ṣàpèjúwe ń bì òun náà lẹ́rú irú ìta ń sọ̀rọ̀ rẹ̀ torí pé èèyàn jẹ́rú sí èèyàn iná la sọ ẹrú tí máa jẹrú sí èèyàn yín èèyàn lè lọ sọ́jà kéèyàn lọ rà ẹrú tí máa jẹrú sí èèyàn ẹ lè lọ rà lọ́jà wọn á máa display àwọn lórí àtẹ gẹ́gẹ́ bí gbàtà pàtẹ búrẹ́dì pàtẹ mílíkì pàtẹ ṣúgà tẹ̀yin bá wá dé ọjà ẹ wàá máa wọlú ẹrú tẹ́ ń fẹ́ ẹni tó fẹ́ lọ ẹrú. láti fi máa fi sọ́lé yóò máa wo àwọn ẹrú tó wà fún títà ṣé eléyìí tó tó gìrìwò tó iṣẹ́ tá a fẹ́ fi ṣe eléyìí ti tóbi ju iṣẹ́ tá a fẹ́ fi ṣe lọ. ẹ ṣé wàá máa wé kọ ọlọ́run máa wé kọ torí sẹ́tẹ̀ fẹ́ kọ́ máa ṣe ó ní í ṣe pẹ̀lú ìwé kíkọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí ẹranko gángan bẹ́ẹ̀ ni wọ́n lọ ra àwọn lọ́jà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni ضرب الله مثلا abdan mamluka ọlọ́run fi àpèjúwe kan lélẹ̀ o náà ní ti ẹrú tọ́jú nǹkan ànífẹ́ lómi la yaqdiru ala shay tẹ́kì kò lè dá nǹkan kan sí bẹ́ẹ̀ ni ẹrú tọ́jú nǹkan àní ẹlòmíì kí ló lè dá kò lè dá nǹkan kan sí ẹrú ò ní nǹkan kan farraqiqu wa ma malak milkun li sayyidihi. ẹrú àti ntóní àtúngán alára nǹkan àní ni wọ́n jẹ́ fún olówó rẹ ọlọ́ni àpèjúwe ẹrú tọ́jẹ́ nǹkan ànífẹ́ lomi tí ò lè dá nǹkan kan ṣe láyé kò lè dá nǹkan kan ṣe kọ́ ìyanjú àpèjúwe kánú ohun pẹ̀lú ẹni tí kìí ṣẹrú tó ń jọmọlúàbí tá a wá rọ̀ lọ́rọ̀ látọ̀dọ̀ wa. abòkun arizikì ń bẹ arizikì tá a wá ṣe fún wa jẹ tó da fahuwa yunfiqu minhu sirran wa jahra òun á ná arizikì tá a ṣe fún yìí ní kọ̀kọ̀ àti ní gbangba aliyastowo ìjáwọn lè dọ́gba ẹrú yìí ò ní nǹkan kan jẹ tí ọba tiẹ̀ ní ni wọ́n ṣẹ̀ṣẹ̀ pè ọ́ láhùn nígbà tó ọba náà eléyìí ò ní kankan ambọ̀sibọ́sí pápó ní tó lè ná kí aláǹfààní rẹ̀ fáráyé kí ni wúlò rẹ̀ fẹ́nìkan pẹ̀lú ẹni tọ́lọ̀ wọn bá fún lárìsìkì kò tún wá jẹ́ kárìsìkì òun kó mọ̀ ń lẹ́rú árìsìkì tó dáa la tún fún un ṣe árìsìkì jákujàku òun á ná nínú tọ́lọ̀ wọn bá fún àwọn tiẹ̀ wọ́n ń gbádùn rẹ̀ ẹni ó dínà òun náà ń jèrè rẹ̀ aliyasitawo ǹjẹ́ wọ́n lè dọ́gba wọ́n lè dọ́gba o wọ́n ní àpèjúwe tó lọ́wọ́ bá fi lélẹ̀ yìí báyìí wọ́n ló tún jẹ́ àpèjúwe láàrin òòṣà tí wọ́n á máa bọ àti Allah tá a gbọ́dọ̀ sí. àwọn olùmọ̀tí. wọ́n sọ báyìí àwọn náà ni mujahid ibn jabr ó ní àpèjúwe tọ́lọ́wọ́n bá ní ẹrú tọ́jà nǹkan nífẹ̀ẹ́ lómi àpèjúwe òsànù òsà ẹnìkan ní máa ló òsà òsà bọ́jẹ́gi òsà bọ́jẹ́ èpẹ̀ òsà bọ́jẹ́ ètò tó gbé òsàbọ̀dé tó tó wúwo tí ò ṣeé gbé nǹkan fẹ́ lómi. torí ẹ̀ ló ti jẹ́ pé òsàn dára rẹ̀ ní nígbà tí ọ̀rọ̀ bá dàrú táwọn ẹnìkan tí wọ́n bá ṣe àwọn òsà lọ́sẹ̀ ẹ̀ ní sáláì gbọ́ lẹ́nu àwọn ẹni tí ń bó òsà pé ẹja ara àwọn òsà wa lọ́wọ́ nítorí pé nǹkan àní ni wọ́n jẹ́ fẹ́ lómi. àwọn òsà yìí mamluka ńlá wọn ẹnìkan ló ní wọn wọn ò níra wọn ẹni tí ò níra rẹ̀ kò wá tún dá nǹkan kan ní kí ni ìbá ṣe fún yẹn kò lè ṣe nǹkan kan fún yẹn àpèjúwe wọn àpèjúwe àwọn ẹrú tí ọ̀dà nǹkan kan ní tó ṣe pé níní ni wọ́n ní òun náà ìlànà àpèjúwe òòṣà àwọn èèyàn wá ń tọrọ nǹkan lọ́dọ̀ wọn wọ́n ń tọrọ ọmọ lọ́dọ̀ òsà wọ́n ń tọrọ owó lọ́dọ̀ òsà wọ́n ń tọrọ bíbò àṣírí lọ́dọ̀ òsà wọ́n ń tọrọ ọkọ pẹ̀lú àwọn lọ́dọ̀ òsà kí ló sọ bá rí ṣe fún yín kò lè rí nǹkan kan ṣe fún yín nítorí pé òsà gangan fúnra ara rẹ̀ kò lè dá nǹkan kan ṣe tó sáwa lè fi wé ọlọ́run ọba ọba tó ní gbogbo àrísìkì ọba tí máa ń ná rìsìkì rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba ọba tó ṣe pé kò síbi tẹ́ ẹ dé tẹ́ ẹ rí ọwọ́ ìnáwó rẹ̀ tẹ́ ẹ rórí pa rẹ̀ lórí ẹ̀ ọba tó ṣe pé bẹ́ẹ̀ ni òun náà ni bọ́bá pọ̀ òun náà ni bọ́bá kéré òun náà ni ọ̀wá fẹnìkan lẹ̀ láì fún tiẹ̀ tí wọ́n dọ́gba tí a lè fi òòṣà a lè fi wé Allah ṣe bí gbogbo yín tó bá jẹ́ pé ẹ máa ń ṣẹbọ sọ́lọ̀ nǹkan kan kó ló gbé yín lọ sídìí ìṣẹbọ sọ́lọ̀ bí ẹ bá ṣe pé ẹ ń rò wípé látàrí àwọn òòṣà àwọn èrè dá ń pè ǹjẹ́ ń fẹ́ ọwọ́ yín ó tètè bà ẹni tẹ́ ẹ gba nǹkan lọ́dọ̀ rẹ̀ kò dá nǹkan kan ní òun gan nǹkan àní ni fẹ́ lòmíì torí ẹ̀ tó sábà ń yọ wọ́n lẹ́nu nípa bí tí wọ́n gbèsè pé ń dínà kí lẹni tó ní ó ṣe yóò gbé kúrò lọ́nà ni èkó ń bí sọ wàá wọn sì bí òòsà kan dáa tí ó yarí fáwọn ẹni tó fẹ́ gbé kó mẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá ń wò pé òòsà yìí orí bó ṣe wà sìgìdì náà lọ́wọ́ àti pé ilé ayé ti lọ síwájú ju kọ́ wà báyìí lọ so therefore àwọn fẹ́ modernize ẹ̀ so because òòsà yìí ti kéré jù ayé ti lọ wájú ju bẹ́ẹ̀ lọ afẹ́ sọ́ di nílá kí ni wọ́n ṣe wọ́n fọyín dànù jù nítorí pé nìkan lónìí irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ pẹ̀lú àwọn òòṣà tí wọ́n láwọn fi ń beautify títì nílùú campbell wọ́n ti wá gbé àwọn òòṣà wọ́n gbé àwọn eré kéékèèké kéékèèké lọ àti gọ́vùnà kan dé wọ́n lè bá àpò náà rí sẹ́kànṣe òun wá mójútó àwọn eré wọn yẹn èyí tí wọ́n tí òjò gbọǹkan lọ ọwọ́ aṣọ di gìrì wò gbogbo ètò wà gbóńká gbóńká wọn sáláàkì wọn fọ wọn wá sọ di àwọn gìrìwògìrò ẹ̀tọ́ wọn ní láti máa fọ àyíwòwò ìjọba ìjọba tí ọmọ ń tán fowó ṣe tẹbi ń para àlù rẹ tí wọn lọ ya èrè sáàrin títì èrè tẹ máa fídì ẹtùn agbọyé bọ́jẹ́tì tí wọ́n kọ sí rẹ́ǹdì billions bí làwọn fi sọ àwọn èrè kéékèèké làwọn fi sọ wọn di ní ńláńlá nígbà tó kí tẹ bá ti ṣe bẹ́ẹ̀ ebi ò ní pa ẹni tẹbi ń pa mọ nàìjà wàlà hàwùlà wàlà kú wọtẹ ìlà ìlà gbogbo òòsà gbogbo eré àwọn kan náà ní máa ní talẹ wàá rò pọ lọlọ ẹnìkan kan lọlọ Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa ló gbogbo nǹkan òòsà wo ni wọn bí dáa tó lè fún wa ń kọ́bọ̀ tó òòsà kan bá wà bẹ́ẹ̀ tó lè fún wa ń kọ́bọ̀ á ká gbósùbà fún kò sí gbogbo òsàkúgbe gbé ìbẹ̀rẹ̀ orí ibú kò sí kanú rẹ̀ tó ní kọ́bọ̀ bàbá tó dáwó sí níwájú àwọn kan ní òtún kó so yọwọ́ àjẹ kó sáwọn làwọn kan wà lọ máa tẹ̀ bàtì òní wọn lọ gan má lọ́rùn sọmọ wa wò pé àwọn ń ṣe ń tọ́ da ah ní tí ọ̀dà gan tún ti rí o ó túmọ̀ sí pé láṣẹ gbogbo ẹni tó dúró ti ń pòsà gbogbo ẹni tí ń pe eré làákàyè wọn ò ṣiṣẹ́ o tí làákàyè wọn bá ń ṣiṣẹ́ kése pé tó máa sọ pé làákàyè ò ṣiṣẹ́ tó máa sọ pé ojú ò ríran tó máa sọ pé orí ò pé tó máa sọ pé ò túmọ̀ sí pé àwọn nǹkan yẹn ọ̀ máa ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ètò wúlò ọ̀ṣẹlẹ̀ ń bẹ. dáhùn pé làákàyè ò ṣiṣẹ́ yẹn ni pé kò ṣiṣẹ́ dáadáa iṣẹ́kíṣẹ́ ní í eti etí wọn gbọ́rọ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ ló máa ń gbọ́ tí ó ojú wọn ríran ìrankíran ló máa ń rí eléyìí àpèjúwe ń fi lé lẹ́nu a sì máa pé bẹ́ẹ̀ náà gan lórí òbúkátà ìwádìí àbí ká ronú jinlẹ̀ kan kélé ó tó wa. lọ́lọ́wọ́ abẹ́rẹ́ dára fi sọ pé alhamdulillah gbogbo ẹ̀yìn tọ́lọ̀ ni tọ́lákòjú ìta fi lélẹ̀ kọ́ sẹ́ni tí ò yẹ. bal aktharuhum la ya'lamun. nítorí ṣẹlẹ̀ ni pé èyí tó pọ̀ jù nínú wọn wọ́n mà báwọn òṣàyè ò lè dá tẹ̀tẹ̀. èyí tó pọ̀ jù nínú wọn wọ́n mà bí àwọn òṣàyè. nǹkan àní ni wọ́n jẹ́ fáwọn la wọn ṣùgbọ́n ńgbà tí aláìmọ̀kan tí ọba gbára dálẹ̀ fún òòsà yóò ma yíra mọ́lẹ̀ ní níwájú òòsà ló kọ́ pa àwọn olówó àwọn ni wọ́n lò tọ́ ó dàbí ẹni tó gbé tó da ìbọn tẹ́ gbé lọ sórí ìta fún yín ẹ wo adúrò ọjọ́ tẹ́ fi ń wowó láti fi pè é lo ẹ̀bọ tí wọ́n ní ká gbé lọ sórí ìta wọ́n sì ní ká gbé lọ kẹ́ máa súre tẹ́ bá ti wá dórí ìta kẹ́ tún súre ẹ gbé kalẹ̀ ẹ má wẹ̀yìn wọ́n wá sọ pé kí n tẹ́ ẹ̀ ti torí rẹ̀ gbẹ́bọ lọ sórí ìta ẹ̀bọ jẹ ẹ̀bọ gbà so ẹ wá jókòó kabẹ ẹ wá ń retí irọ́ yóò jẹ irọ́ jẹ fún yín òfò ọjẹ ti yín àdánù ọjẹ ti yín ǹjẹ́ ọjà mọ nǹkan kan lẹ wá gbé nǹkan kan lọ fún ẹni ń fẹ́ kí tòun ọdá ó tún mú tọrọ kọ́bọ̀ wọn bá tọlọ fún ó tún lọ fi sóòsà ó tún lọ fi gbẹbọ lọ sóríta. So túmọ̀ sí kẹ́ni tó lọ́wọ́ ọ̀gá ọ̀bá ní kọ́ la ka kù kò sí bó ṣe lè gbẹ́ láéláé. ẹ sì máa wo àwọn tí ń ṣẹbọ wọn yẹn tí ń gbẹ́ bọ́ lọ yẹn tó bá ti gbé lọ báyọ̀ máa wò pé kò sí nǹkan tó lè dí nǹkan yìí lọ́nà yọ máa wò pé ẹbọ ti gbọ́ ẹbọ ti gbà. torí pé tó máa padà wá bẹ̀ lọ́la tó bá yẹ pé ẹyin mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n kó sínú ẹbọ tó gbé lọ ẹ̀yin ti wá kú mẹ́sàn sọ pé bó mẹ́fà sí lọ ajẹ́pẹ́ bọ́ ti ṣe kí ni ó ti gbà ẹlẹ́dẹ̀ mà lọ jẹ ẹyin ẹ̀ ń fẹ́ ẹyin lẹ́yìn ẹ̀ ń fẹ́ lẹ́dẹ̀ lẹ́yìn ẹyin jẹ́ ẹdí èèyàn ọ̀rẹ́ ẹyin jẹ́ wọ́n sọ pé òní èṣù rán torí èṣù náà ń gbé lọ fún olólówó wọn pé ẹlẹ́dẹ̀ wá láwòrán èṣù àbí èṣù wá láwòrán ẹlẹ́dẹ̀ láti wá gba ẹbọ táwọn gbé lọ ah, ọlọ́mọdé ọpọlọ tí wọ́n dorí kodò torí de eléyìí ní tí yorùbá ń pè lọ́la júnúfà wọn ní sẹ̀sí kódà kò sí sọ fáwọn ẹ̀yà mi wọn kàn máa fi wá sí ẹ̀yẹ ni pé ah, àwọn èèyàn yín gọ ọ̀pọ̀ táwọn eléyìí ti ń bẹ láyé yìí pé ah, wọ́n ń bẹ láyé kódà àwọn tó máa ń sóyìnbó pé you see eventually ẹ kìnnìkan tálí irọ́ irọ́ lásán torí àwọn akóyìnbó nǹkan làjù fún àwọn èèyàn yín gọ bàjẹ́ tí wọ́n bá gọ bàjẹ́ tá a náà ẹ̀yin gúnyán títí apá fẹ́ dá ẹ sòsíkí títí títí títí fíkánfíkán rẹ ò dára àdúgbò ọgbádùn ẹ tún pa odidi òrúkọ ẹ sì ẹ tún dín ẹ tún gé kọ̀m̀bọ̀kọ̀m̀bọ̀ táwa ni ó jẹ á àwọn ọkọ yín lónìí wọ́n mọ̀ jẹun tó dáa ọkọ kìnnì a fẹ́ gbé lọ fún èṣù ni <laughs> yorùbá lẹ́wọ̀ ó lágbára púpọ̀ téèyàn bá ti lẹ́sìn islam igọ̀ bàjẹ́ ni wàláhi tàlá igọ̀ bàjẹ́ ni kódà kó máa pera rẹ̀ pé ilé ọgbọ́n ló ti jáde ilé àgọ́ ni ilé àgọ́ àgọ́ dìran torí de eléyìí eléyìí fi hàn wá pé ẹ ká di ẹ̀sìn islam wa mú o tí wọ́n bá wá ń ṣe islam dáadáa láàárín àwọn èèyàn tá a wí táwọn fẹ́ràn ẹ̀sìn islam tó ń jọ́sẹ̀ bọ̀ burúkú wọn yẹn wọ́n mọ̀ pé àwọn kókó mẹ́tì tó orí rẹ ti dàrú o orí ẹ gbogbo ńdá ṣe lónìí ọ̀dá mọ̀ ìwọ lọ́wọ́ dá ní ilé láti ṣe pé orí èèyàn bá dàrú lóòótọ́ ẹ̀sìn gan-an lọ dàrú kìí ṣe tó gba Islam lórí rẹ̀ dàrú ẹ̀yin tẹ́ ẹ̀ jiyàn fúnra yín mọ́ ẹ̀ á gbé yẹn lọ fófurufú ẹni ṣètọ́ni níbọ̀ wá jẹ́ àwòrán-bìlà náà láti sọ pé ẹ má má bá wa túmọ̀ ṣètọ́ni ṣe sùn ọ̀tọ̀ ń ṣètọ́ni ọ̀tọ̀ lè sùn o ṣètọ́ni ọ̀tá tiwa ni o èṣù gan ọ̀tá wa ni bí nǹkan kan bá ń jẹ́ bí ọ̀tá wa ni nǹkan hmm, yẹra sínú náà jahannam sòṣùgbọ́n lọ́dọ̀ yorùbá wọn ní yàtọ̀ ń bẹ láàrin méjèèjì wọn ló sàkàlẹ̀ sùn tọjọ́ rí àwọn àwọn á máa bẹ̀ lọ́wọ́ àwọn á máa bẹ̀ ńsẹ̀ yìí máa bá àwọn jíṣẹ́ so nítorí ẹ̀ ní wọ́n ṣe máa gúnyán lọ fún un ní wọ́n ṣe máa tẹ́bà fún un tí wọ́n tún ṣe ẹyin fún un ọ̀rẹ́ wọn nù ẹ ra àwọn ológun àwọn babaláwo tí wọ́n pe o èso o kò fẹ́ bí ọ lọ́wọ́ ẹ̀ má bọ̀ <laughs> èyí ò bá lẹ tó torí ẹ tó jẹ́ pé ṣìrìkì yá àtìyẹn àṣírìkù àṣekẹ kí n lọ jámọ lọ́dọ̀ àná ṣẹbọ làwọn yìí torí ẹ ọ̀tá tiwa gbogbo ẹ sáàsì dúpẹ́ fọlọ́n pa àwọn èèyàn náà ti ń gbọ́n díẹ̀ díẹ̀ tí bá ti a'udhu billahi minash shaitani rajim ṣètọ́ ọ̀sán ni èso wọn tọjọ rẹ wọn gan ọ náà tulẹ tontori ẹ tó bá kí wọn máa ń kọ history wọn máa sọ pé nínú òòsà àwọn Yorùbá tí wọn máa bọ èso wà mẹ tó èso wà mẹ nínú òòsà àwọn torí ah, ẹ wá bọ kí lẹ tún ṣe adúrò owó tẹ náà wàlá karama kò sí ládàá kò sí ládàá ẹ bọ àbọyó kò tún sí pẹ ẹ sí èyí náà lẹ́yìn sọ pé ẹni tẹ́ ẹ sí lórí tí ò dúpẹ́ ókè bóòlù ó ṣe dúpẹ́ fún yín gbà dórí ta àbí rọ́ lásán àní ìlú kan wọ́n wá yan àwọn fìdíláńtì tí wọ́n fara pamọ́ sínú gbó lálálẹ́ torí wọ́n fẹ́ eradicate àgbẹ̀bọ lọ sórí ta kankan bẹ́ẹ̀ náà nínú gbàgbọ́ Yorùbá púpọ̀ ó ní pé tí wọ́n bá ń gbẹ́bọ sórí ta kan so láwọn ẹbọ òfò tá a máa kó kà tí accident bá ń ṣẹlẹ̀ ní dédé oríta àfa táwọn accident tó sì jẹ́ pé kò kọ̀kọ̀ rẹ́rìn àwọn accident tó pa nílẹ̀kùn ni àfa ẹ rí i pé gbogbo wọn náà wọn ọ̀kẹ́ bọ́kùn kankan ọ̀kẹ́ àjò ni ọlọ́run ọ̀kọ́ àjò gbogbo sọkúsọ. So, àfà lọ́wọ́ jẹ́ pé dédé oríta ń báyìí tọ́kadà bá dàbò mọ́tò ikú ni tí mọ́tò bá dàbò ọ̀kadà ikú ni tọ́kadà bá dàbò ọ̀kadà ikú náà ni. wọ́n bá ní sí èsì ẹbọ tí wọ́n ń gbé síbi yóò bá lẹ́wọ̀ sí ìsẹ̀bọ tí wọ́n ń gbé síbi ní gbàǹkan rú. ẹ̀rẹ́ bẹ́ẹ̀ náà lẹ sọ pé sẹ̀sì àwọn bàbá ńlá yìí ìṣẹ̀ṣẹ̀ sì lè máa dá Subhanallah bẹ́ẹ̀ lórí ìtàkàn wọ́n máa gbé gbogbo ẹ bẹ́ẹ̀ wọ́n máa gbé gbogbo wọ́n tún àtún láwọn tún gẹ́ẹ̀tì pé páìtọ̀ kan ni tẹ́lẹ̀ náà ń kọ́ tẹ́lẹ̀ náà ń kọ́ ṣẹ́fẹ́ yìí tẹ̀ dá kankan mà náà lẹ́ẹ̀ máa tara ayé jẹ kò sí ẹni tí ó ṣe gbogbo ẹbọ ìrúbọ yàtọ̀ sí pé sìn ẹbọ náà wọ́n tún ṣe kò sẹ́ni tó ṣẹbọ tó ṣèrúbọ tó àwọn ará sọ́ọ̀tì mu ṣùgbọ́n tó yà yẹn lẹ́nu fáwọn mùsùlùmí yorùbá ẹ̀sìn tí wọ́n tẹ́ wọn lọ́rùn wọn ọ̀gbọ́ yé rádaràda kátàkátà náà wọ́n máa bá ká bóyá yìí náà ti fura rí bí aago mẹ́ta bí aago mẹ́ta àwọ̀ pàápàá lásìkò rọ̀mọ́tọ́n ni tọ́pọ̀lọpọ̀ tí wọ́n tí wọ́n yẹ sùn àwa ti fura sí ti pẹ́ àmọ́ lásìkò rọ̀mọ́tọ́n yẹn náà máa kíyèsí kí ló gbé yín lọ ọbẹ̀. ọláìsọ láìka bànújẹ́ pọ̀ lẹ̀ yorùbá yìí ìsìláàmù rọ̀ wò lẹ́sìn afẹ́fẹ́ wọ jahannama rọrùn ẹ̀sìn tiyín tọ́lọ̀ ní kẹ́ẹ̀sì kẹ́ẹ̀sì oríire bàbá àtìyá bí yín síbẹ̀ inú yín dùn mójútó máa lọ sí ìṣòro òru ah, kódà tí máa ń fún jìyàn sì tún máa <laughs> subhanallahi alazim ọ̀nà wa dà ọ̀nà kí là ń san ni tá a fẹ́ wọ náà ni àbá fẹ́ wà lẹ́nu. so àwọn náà ni gbogbo lọ́rùbọ àríranṣẹ́ ọ àṣekẹ́ àwọn ní dẹ̀yàn sí yàn wọ́n dẹ àwọn èèyàn síra wọn tẹ́ lura yín panu lẹ́yìn wọ́n lè ní bàbá kan ní sọ bàbá tí yàrá rẹ̀ dé alákọ̀ọ́kọ́ lẹ́yìn o torí wọn ti rán àwọn spies wọn ti lọ wádìí pé àwọn sí ọtí orí ilé ọfẹ ẹdá o kò ní sọ ṣe ìgbà mi àwọn náà ni wọn máa fún ẹni tí wọn ní sí ọ lọ́wọ́ àwọn náà ló tún láwọn fẹẹ gbà wọ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run ṣàánú wa ẹnìkan fún mi ròyìn kan ọbẹ tó ti pé méjì ó ní rìdíìmù tẹ rí yẹn ó ló sojú òun torí pé àwọn gbàṣẹ kọ́ńtrákì mẹ́mọ́ lọ́daràn ìwọ náà torí pé mùsùlùmí ló pè rẹ̀ wípé subhanallah ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ lóru ní junction kọ̀ọ̀kan ọkọjà àbíkẹ́ amúníkà níyà yín lẹ́nu ṣé mùsùlùmí làwọn ilé ìtẹ́lẹ̀ ẹ̀ tọ́kẹ̀lé ìyá yín lẹ́nu bí àwọn lè máa mú táwọn náà tó ń gbẹ́ bọ́ọ̀lù sórí ta lè máa mú ta nù ọ lè máa mú wọn lédi èsè mọ́ṣáláṣí ó dàbí bàbá kan nù wọ́n ní bàbá yẹn gba Islam so lọ́dọ̀ bàbá kan bàbá tó wá gba Islam lọ́wọ́ rẹ̀ òun náà ló tún wá ṣe sábàbí tó ń tún fífi Islam rẹ̀ àdáwò débà bàtà àdáwò débà bàbá yẹn wá ní ah, àwọn ṣàdúrà nìkan àwọn gbà pé àdúrà máa jẹ́ kí nǹkan yí padà bàbá tán gba islam lọ́wọ́ rẹ̀ nù so sẹ́sì mọ̀ pé kanjú wà fọ́mọ èèyàn so wọ́n ṣàdúrà wọ́n pẹ́ wọ́n tún ṣàdúrà ó tún pẹ́ nǹkan yí padà bàbá oníbùkátà tún wá padà wá bàbá sẹ́sì ṣàdúrà yìí ló ń ṣe sẹ́yìn náà máa ṣe èmi náà ń ṣe ah, àdúrà yóò gbà tí ò sí ní ta tún lè ṣe bàbá àtúnyẹ àdúrà náà wọn tún múra sẹsìn ìgbà tí bàbá yìí wà wà lẹ́ẹ̀kẹta lọ́wọ́ sọ pé táwọn ń ṣe táwọn gbà lọ́dọ̀ àwọn bàbá àwọn lọ́kàn ò torí bàbá ṣàdúrà títí so ó wá ya eléyìí lẹ́nu wípé a sínú Islam náà nítawọn ń ṣe níbi tóun ti ń bọ̀nù sí pé Islam náà tako gbogbo eléyìí ó tún ṣe padà síbi títí ń bọ̀nù torí de eléyìí báyìí ó yé àyàn lẹ́nu bọ́tá pé aṣíwájú ẹ̀sìn ni ó wọ́n á já wọn nú awo ọjà síwájú wọn ní di kọ́kọ́ dà àwọn babaláwo ọmọ ẹsẹ̀ tọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ̀dà tọba ti fẹ́ máa bẹ̀ ìwọ pé ẹ̀kọ́ kọ́kọ́ wá ẹnìkan lọ kó ipò fẹ́ wo tíra anákẹ́lì rẹ̀ ó ríran o gbogbo táwọn sàn kò sí wọn ni wọ́n pé ń bẹ̀ ẹ̀ nítorí pé gbọ̀ǹkà àwọn náà ti gbọ́dọ̀ ru àwọn àfáàbá ń rí sí nǹkan kankan tí ẹnìkan fi lè parọ́ fáwọn àwọn òbí dá so ẹ pé kó gbé síra nákàlí rẹ̀ wá ẹ bá nǹkan pàdé ń bẹ̀ ẹ́ sà èmi ìjọba sọ pé tí o dùn fa ẹ̀fun lẹ́ẹ̀fì tẹ́ osùn lẹ́ẹ̀fì tẹ́ àbí òye wa ó sì máa pọ̀ fọ báyìí gbogbo orú àwọn nǹkan wọ̀nyí dáhùn ìtumọ̀ Islam Islam náà dá ẹ wàá máa ṣe bójúbójú fáwọn èèyàn ẹ máa ṣe àwọn èèyàn lọ́nà sòǹtorí de eléyìí báyìí náà ló ti jẹ́ pọ̀ rẹ̀ gbogbo wọn o àtàwọn aláwo àtàwọn sọ́ọ̀tì àtàwọn àlùfáà àwọn yẹn ọ̀rẹ́ ni gbogbo wọn wọn ní gúrúùpù kan tó pa gbogbo wọn pọ̀ kó kọ́ọ̀sì ni wọn sẹ́yìn bá wá ń ṣẹ̀sìn òdodo làṣírí wọn hàn sí i wọn ní èrò ìkejì wọn nígbà tí wọn ń kọ́ ilé kan ní chọọchì kan wọ́n wọ́n wọ́n wọ́n kan àwọn pílà pílà pílà pílà pílà wọ́n fi wá máa rọ àwọn kọ́ńkírìtì síbẹ̀. ó ní wọ́n sì rí aboyún mọ́lẹ̀ láàyè aboyún yẹn wá ń wò wọ́n wá ń mirí báyìí àtàtì dé tàtì dé yẹn pa wọ́n ń wò báyìí pé ha wọ́n ní ẹni tí wọ́n da kọ́ńkírìtì yẹn orí tiẹ̀ náà dàrú o torí wọ́n nígbà tó fẹ́ dábàá ni aboyún yẹn wá wò báyìí pé wọ́n náà ó sì da kínní ìlú wa wọ́n lórí rẹ̀ náà padà dàrú gbogbo ẹ̀ torí kọ́jú ò lè tà náà ẹ̀yin ọ̀mọ̀ pé gbogbo ẹ̀sìn rọ́tán láwọn ẹ̀sìn àtàwọn mùsùlùmí náà ṣe ń ṣe babaláwo owó yìí náà ni èsì nǹkan méjì ni ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ wọná jù àfi bí owó because gbogbo ọ̀nà tí kálukú wọn ń sán òun náà níbi sàsùn àwọn bí ó ṣe máa fún gbogbo gbà ayé ayé ayé yìí náà ni oníkálukú wọn náà mọ̀ táwọn bá kú lórí nǹkan yìí jahannama ni sàṣà wọn ni ọmọ bẹ́ẹ̀ wallahi. àṣẹ ah, gbọ́ nípa pásítọ̀ tí ń ṣe sọ láti inú yàrá tí ó sì wá sí ṣọ́ọ̀ṣì tí ọmọ kọrin ó nítorí ńgbà táwọn lọ jẹ́rú nílẹ̀ yìí gan wà nílẹ̀ yìí wọn táwọn lọ dérú mọ́sálásí wọn kọ́ àwọn lọ kódà àwọn gan ṣe sọ̀láàtì wọn ní káwọn máa ṣàlùwà láwọn mùsùlùmí ìsìláàmù lọ́nà kọ̀ọ̀kan ṣe sọ ni ìsìláàmù wa lọ́lọ́run wá fún wọ wọn á fẹ́ fi gba pààrọ̀ nítorí kórìí rẹ ti dàrú ò gbádùn tẹ wá wọ àwọn mùsùlùmí náà o tó ń fèsì wọn lẹ̀ bí eré bí àwàdà yun náà o ayé náà ló lé wọn débẹ̀ o pé ẹnìkan lé mi ẹ mọ̀ ń wá bí ó ṣe máa dáa nǹkan ọ̀lọ́ déédéé ogun ayé mi tó bá ti sọ̀rọ̀ àwọn èdè burúkú ogun ayé mi owó lógun ayé ẹ so títí máa sábà lé wọn lọ bẹ́ẹ̀ nù ayé ayé ayé ẹni tẹ́ ẹ lọ bá bóòlù ń rí ẹ̀rí kùsàkùsà wọn ò rí nóòsì síbẹ̀ yìí náà lè sọ pé ẹni tí wọ́n bá daṣọ sí ni lọ́rùn tọ́run rẹ̀ lákọ́ wò ókè inú gbádùn wo làwọn wà inú ọlá ńlá wo làwọn wà ẹ dákun torí tọ́lọ́ ṣé ń bẹ lákọ́ọ́lẹ̀ ń bì kankan nù kúránì wáyé kíkẹ́ ẹni tó bá sin ẹ̀mí ọlọ́run yóò lówó ẹni tó bá sin ẹ̀mí ọlọ́run yóò lówó ju gbogbo èèyàn lọ láyé yóò lọ lájú gbogbo sí. wọ́n kàn wá ná àlùkùránì pé àwọn tó bá sin ọlọ́run tán gbọ́ ọlọ́run ọba gbọ́ la yastakhlifannahum fil ard ọlọ́run fún wọn jà lólé lókè pẹ̀ tí ló dé tí gbogbo ìgbésí ayé tiwa tí wọ́n kàn papọ̀ tí wọ́n gé kúrú sára owó náà ta ní sá àwọn ọmọ pọlọ ń sọ̀rọ̀ fẹnìkan láyé tí ọba ti lówó so àwọn àgbọ́yé burúkú orí ibú yẹn ó ṣe sábàbí tọ́pọ̀lọpọ̀ fi ń sánà àti wọ jahannam ẹ̀mọ́yé lẹ́rìí láwùjọ wa ní ìsìn wọ́n bí mùsùlùmí ó ti di kèfèrí kódà ọ̀kan sọ fún wa ládùúgbò yìí náà ni wípé àfà kó síntẹ́lẹ̀ sọ wọn ò ní fi ojú ọ̀nà tó ń wá yìí sílẹ̀ mo ní à tó bá fi sílẹ̀ ń tọ́gbọ́ oríire ló ṣe èèyàn tó kọ̀ tí ó gbà orí bú lọ́ra gbálẹ̀ so ó ní mùsùlùmí lòun náà tẹ́lẹ̀ ó ní ẹ́ ẹ ṣe mùsùlùmí gidi because mùsùlùmí gidi ẹ yí padà láìláì oníjọ kan ló ń lọ sí sẹ́ńbì kan bàbá bá yọ sóun mo ni bàbá ẹ sọ yọ sí ọ ntọ́gbà lérò nípa lọ torí ara ṣètọ́ni máa ń dán iṣẹ́ oríṣiríṣi wò fún wa tó máa fẹ́ síyàn lọ́nà ṣètọ́ni lè yọ láwòrán kankan sí ìmọ̀lẹ́ni lẹ́ẹ̀fì mà pé rọ́ni ṣèbá Abdulkadir Jelani táwọn kan fi ń jẹ́ Kádìríyà táwọn olùmọ̀ nípa súnà sọ pé lóòótọ́ ó lè láwọn àṣìṣe àti rádaràda tiẹ̀ pọ̀tọ̀pọ̀ tó tí wọ́n fi ń sí lọ́dọ̀ àwọn kan lọ jọ ni ní máa ń yára láwòrán àwòrán ẹsẹ̀ ti tóbi ikùn ti tóbi orí ti tóbi apá ti tóbi ọwọ́ àrí gíríwó gíríwó níwájú Abdulkadir àwọn ọmọ akéwò Abdulkadir sì ń tẹ̀lé bọ̀ ọwọ́ àníwò Abdulkadir èmi ni olúwa rẹ tó ga jù gbogbo tí mo wá sí ilé ìwọ̀ fáwọn ẹrú mi mo ti ṣe lẹ́tọ̀ọ́ fún wọn nìkan Abdulkadir ni pálọ́mọ́ ìwọ ọ̀tọ̀ ọlọ́ọ̀ òjijì lè fi yẹn bá pòórá. àwọn ọmọ kí ní a ah, lẹsẹ máa ń ṣètọ ni wọn ni ẹ gbọ́n tó sọ ṣe gbogbo ohun tó ń ṣe léèwọ̀ fáwọn ẹrú òun lẹ́tọ̀ fóun ọlọ́run ṣe bẹ́ẹ̀ bá nàbì sọ̀rọ̀ òun wo wá ni wọ́n wá ṣe bẹ́ẹ̀. torí ọmọ nípa ọlọ tó bá àwọn kò fo ni pé ti mọ̀ ṣètọ́ni máa ń fi wọ́n ṣeré bàjẹ́ ìdí inú tó fi jẹ́ pé kò sí ẹni tí àṣetọ́ni bẹ̀rù bí ẹni tó ní mà tẹ́yìn bá ń ṣẹ̀sìn tẹ́yìn ṣẹ̀sìn tẹ́yìn ṣẹ̀sìn tẹ́yìn ní mà nǹkan rí bàjẹ́ lẹ́jẹ̀ lọ́wọ́ ṣetọ́ torí ẹ̀ náà là ń sẹ́ ń pèpè ẹ̀ wá wá mà ẹ̀ wá wá mà ẹ̀ wá wá nítorí wà lábẹ́ rẹ̀ pọ̀ gan náà làwọn olùmọ̀ sọ pé fa inna faqihan wahidan mutawarri'an ashaddu 'ala ash-shaytan min alfi olùmẹyọ kan tó jẹ ẹni tí ń bẹ̀rù Ọlọ́run sísìn ríranù sá ó lé lórí àṣetọ́ níjọ ẹgbẹ̀rún ẹni tí kàn sí lọ́n lọ tí ọmọ kankan. Al-Khatib Al-Baghdadi nínú tírà rẹ̀ Al-Faqih ó ní ẹwò yàtọ̀ tí ń bẹ láàrin olùmọ̀ àtẹni tí kò mọ̀ lẹ́yìn ìgbà tó ti ṣe comparison rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ ọ wá ní kan àṣetọ́ni wá láwòrán èèyàn ó wá sínú mọ́ṣáláṣí. sọ àwọn ọmọlẹ́yìn rẹ̀ wá ń bi léèrè pé olùmọ̀kan jókòó ń kọ́ àwọn èèyàn ní kí ó. bàbá kan sẹ̀sìnsẹ̀sìn ni náfìlà náfìlà náfìlà náfìlà náfìlà náfìlà náfìlà náfìlà. àwọn ọmọlẹ́yìn ṣetọ́ni wá ń béèrè pé ta lẹni tó bọ̀ lẹ́rù jù láàrin àwọn méjèèjì ta la máa bẹ̀rù jù níṣẹ́ tó ni wọ́n sọ pé ẹnìkan ọ̀gbọ́n lẹ́rù bíi olùmọ̀tí ń kọ̀yàn mọ̀ yìí nítorí pé ó sí ọ̀nà tí a lè gbèsè wá bá tí ò ní dá àmọ̀ pé ṣe tọ́ni lélẹ̀ ṣùgbọ́n láì mọ̀ kan à ó lè máa ṣe kàráàmà ni kàráàmà kàráàmà àfa àwọn ọmọ wa ní bóòní àwọn fẹ́ kó fi hàn wọn ó wá ní kọ́ńtẹ̀lù nǹkan lọ wọ́n wá dé ọ̀dọ̀ sẹ̀sìnsẹ̀sìn tí wọ́n sọ fún sẹ̀sìn sẹ̀sìn yẹn pé ẹ jọ ṣé ọlọ́run ó lè kó gbogbo ilé ayé wa ìjọ gbogbo ilé ayé pátákáàfà kọ́ba wa kójọ sínú kòròǹfò sánábì sẹ̀sìnsẹ̀sìn olódò máa ní kí lọ́sọ̀ àní sọ́lọ̀ ń lè kó gbogbo ilé ayé jọ sínú kòròǹfò sáná orí ẹ̀ lọ́ dàrú sọ́wọ́ rẹ lásán lè wọnú kòròǹfò sáná kátó wá pé gbogbo nǹkan gbogbo nǹkan gbogbo ọwọ́ ọ̀nà mọ́sálásí tá a wà yìí kan wá nǹkan mi wí. ṣètọ́nù ni àdìmọ̀ wọ́n bá lọ sọ́dọ̀ olùmọ̀ a ní béèrè ni wọ́n ní béèrè a ní sí ọlọ́run tó lè kó gbogbo ilé ayé jọ sínú kòròfò sáná wọ́n bá ní kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàlẹ́ ìsáàlọ́lọ́hìn bí mọ́sítẹ́ńkárì an yajma'a al-'alama fi wahidi kò jẹ́ tó sòrò fọlọ́ kó kó gbogbo ilé ayé jọ kó dà sínú kòròfò sánà ẹ̀yin ọmọ fún wí fún yín àbí wí fún yín torí pé àṣẹ lọ́rọ́ lọ innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun ọ̀nà lọ ní kankan ó sọ kí gbogbo ilé ayé kò ṣe tó kí gbogbo ó sì pàdé sínú kòròfò sánà lọ́ba torí ẹ̀ ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ mójútó ẹ̀sìn wa o because ibi tá a ti dá a mà ń sìn bọ̀ àti ìdèbẹ̀ a sì ń bẹ lọ́nà nàní immediately tó bá ti wọ sàárì rẹ̀ wàá dá gbogbo ọ̀rọ̀ yìí mà tòníṣin ìyẹn lè máa tán rẹ̀ jẹ ìyẹn lè máa wò pé ah, there is still more chance in front of me òní yá àti túbá tó bá jó tó gan ni wọ́n sọ à ń bọ̀ síbọ̀ mo tún doubt wàá gbà torí pé nígbà tí èèyàn bá lọ tán kò sáyè àtúnṣe mà torí àti láwọn awíta lè wí wájú ọlọ́run àwíjàre ò sí torí nísìnyí ọlọ́run ti gbà wá láyè náà nínú àdéhùn anábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tí ọlọ́run ọba tó bá fi lè gùn lẹ́mìí sí i kò láwọn awí tí ó sì fọlọ àwọn olùmọ́ni kí ni ẹ̀mí tí ó gùn àwọn kan sọ pé tó bá ti bàlágà ni nísìnyí pé téèyàn bá rí àmì bíbàlágà kò hunra abẹ́ ọ̀làlà pọ̀nbó obìnrin lò obìnrin ọ̀làlà pọ̀kùnrin bọ̀ ń lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ téèyàn bá fi lè pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún kò ti bàlágà náà kápẹ́ late kọ́mà lèèyàn wọ́n ní tí ìbá ti pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ọlọ́run ọba ó ti kò fàyà wáwí sílẹ̀ fún ọmọ àwọn kan sọ pé no tí ìbá ti pé sixty years sísì lọ́nlọ́n nínú rẹ̀ ń dùn kó o ti pé máa tán rẹ jẹ fifteen láàfin bẹ̀rẹ̀ ó láàmú o ti kọjá rẹ̀ tipẹ́ nítorí pé ọmọ fifteen tó wọ náà kò sí nǹkan tó fẹ́ sọ fọlọ́ ọ ti bàlágà so therefore kò sí àwáwí tó fẹ́ sọ fọlọ́ lẹ́yìn náà ẹ̀ wọ́n náà gbogbo ẹsẹ̀ dáa náà tá n bá ká ni ẹ̀ wọ́n náà wọ́n náà kúkú rí nàìjà gbogbo ẹ̀ ló kíláàsì gbogbo ẹ̀ kí ló mú sí kọ kò sí ntọ́kan lọ bíkọ́sì gba ayé gbogbo ọ̀rọ̀ yìí tí ò bá jẹ́ olùrànilọ́wọ́ láti rí tọ́lọ́wọ́n ọba ṣe sí ọ̀rẹ́ láì sí ọ̀rẹ́ láì àfọwọ́bà filẹ̀ ni torí ẹ̀ bó láti wá gbà kẹ́nìkan títí ẹ̀ ti dàrú kọ́ wa gbà tiwa jẹ́ bó láti gbà torí pé ọ̀nà dí má wa torí pé à ń ti rí àrímá torí pé wọ́n lé wa ń bi sẹ́ torí pé à ń wá kankan àwọn afẹ́sìn wálẹ̀ a'udhu billahi minash shaitanir rajim. yẹ́bi ìyá kan nù tàbí sàpèjúwe wọ́n ní ìyá yẹn mùsùlùmí ni wọ́n bì orí islam ló wà òun pẹ̀lú ọkọ rẹ̀ títí tọkọ fi kú ṣùgbọ́n ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ lójú ayé ọkọ rẹ̀ ìṣẹ̀lẹ̀ pé ọmọ wọn ń sàrẹ̀ gbogbo hospital gbogbo ibi tí wọ́n lọ ọlọ́run sáàni kí ara ọmọ ya àwọn sọ́ọ̀tì táwọn aríbi ṣe ń dààmú wọ́n bá tọ̀ wá gbàtà tọ̀ wá wọ́n bá ní kó gbọ́ ọmọ wá chọ́ọ̀chì àwọn táwọn mọ̀ bóyá àwọn náà wọ́n sọ ọmọ ọlọ́mọ látàrí wọ́n bá ní kó gbé ọmọ wá sí ṣọ́ọ̀ṣì àwọn kó ti mọ̀ kọ́ mọ̀ gbọ́ lọ sí ṣọ́ọ̀tì tó bá gbọ́ lọ ṣọ́ọ̀tì ẹsìn máa kéṣe tọ́ ni èfún yàn ní nǹkankan àlejànú èfún yàn ní nǹkankan àbíkọ́ gba omi ìlọ́wọ́ èèyàn tó yọ wá ní kó o pa èyí tó pàtàkì kó o di etí ọ̀já mọ̀ nǹkankan mú wọn á dá májẹ̀mú láyéláyé rẹ̀ yóò mọ̀ wá chọ́ọ̀chì àwọn oníkọ́mọ̀ máa ṣe Islam rẹ̀ ti ń ṣe àmọ́ yóò mọ̀ wá chọ́ọ̀chì gbogbo ìgbà tó bá ti ní sìn ní chọ́ọ̀chì ọ̀wà ìyẹn tọ́mọ rẹ̀ bá fi lè gbádùn tọ ọmọ bá gbádùn ìyá àdánù bá ní wọn ti bó ń dá mọ́jẹ̀mú o bí rọmọdán ṣe dé yìí ẹni tiẹ̀ ní ogún jù mọ́ṣáláṣí àmọ́ yóò lọ ṣọ́ọ̀ṣì náà wọ́n wá ní kọ́kọ́ tó kú ní ti ṣe bẹ́ẹ̀ ọkọ̀ bàjá yánnayánná ẹ̀mọ̀ pé ẹlòmíín náà gbèsè pọ̀ mọ́ Islam àmọ́ ọlọ́run fi ìkórìíra ìṣe kèfèrí sí lọ́kàn ọkọ̀ bàjá yánnayánná. gbogbo gbàtí wọn bá ti láwọn ọba wọn parí ìjà wọn kò ní nǹkan ẹyọ kan ní tí ọba ti mọ àwọn rẹ ọmọ lọ jọọjì mọ òun sì lóun ò lè òun ò ní sáláì máa lọ torí pé májèmú tó ń dà ní. akramakumullah ẹnìkan wá bi mí léèrè ibi tí mo ti náà yọ zakat nínú yìí ni o wọn yọ zakat ṣé àwọn lè fún irú ẹni báyìí báyìí báyìí báyìí báyìí wọn á sọ gbogbo tán rẹ̀ fún mi ẹ gbọ́dọ̀ fún o káfíìrì lélẹyìn o eléyàn ṣe mùsùlùmí o nítorí pé mùsùlùmí kan ò ní lọ ṣọ́ọ̀ṣì máa lọ bá wọn kọrin o kò sí ní lórí òkè kan lọ máa bá wọn gbàdúrà o gẹ́gẹ́ bí èdè wọn tá máa sọ mùsùlùmí kan ò sì sí tó wá jẹ́ pé òun yọ wá ló ń lọ sóòru kí ló ń tẹ̀ ẹ́ láàmú kí ló ń wà torí délé yìí ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn wa bàbá ní gbogbo ilé ayé tá a bá lẹ́sìn kò sí dání tá a bá fi lè sọ ẹ̀sìn wa nù tó wá jẹ́ pé alówó ju dáńgbètè lọ kò sí dání kẹ́ẹ̀dì mú torí ẹ̀ láti máa ń pa lówe pé kí ni nǹkan tó ò ní nígbà tó ní Islam kí wọ́n á ní tó ní nígbà tó ní Islam bẹ́ẹ̀ káfíìrì ò ní kankan nígbà tó ní Islam ẹ má jẹ́ kí gbogbo pàǹdà pàǹdùkú tá ń kó kakọ jọ yín lójú rubbish and nonsense gbogbo mọ́tò ilé ayé gbogbo ilé ilé ayé gbogbo nonsense ilé ayé gbogbo owó ilé ayé nonsense yóò bá ti sí islam mùsùlùmí tẹ̀rí ti ń tọ́táwọ́ náà yẹn tójú ń pọ́n tí à ń jẹ tí ò ní nǹkan ilé ayé tó sì ní islam tó mójútó islam rẹ̀ wàláhi wàláhi òkè lókè lẹ́yẹ fọ̀ lọ́rọ̀ rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà òkè yà ẹni tó ní gbogbo ilé ayé tí ò sí islam yóò pọ̀ ń wò ṣeun inú òkú lẹjá gbé nígbà tí mùsùlùmí sì ń bẹ lókèlókè torí náà ti sọ wípé kí ni ń tá a pàdánù nígbà tá a ní islam kí ni ń tẹ̀yìn wá ní nígbà tẹ̀ sọ islam nù kámẹ́tẹ̀ ká yọ tán wá jẹ́ o nínú àdìtà nàbì sallallahu alaihi wasallam ọlọ́run a máa fún yàn nílé ayé àtẹnitọ́ fẹ́ràn àtẹnitọ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀ náà rí káfíìrì ní ìsìn wọn lówó bàjẹ́ ẹ̀gbọ́n tí ọmọbìnrin kan sọ ni efcc mú kí ló dé wọn sọ pé jíwò ìjọba wọn sọ pé sekínì o àmọ́ nítorí ya kálukú lẹ́nu ni pé ó kó five hundred million naira ó kó sákàǹtì pásítọ̀ rẹ̀ tó wọn wá mú un pé ńbo ló ti rówó ńbo lówó ń jẹ wọn wá ní ìdákanu mẹ́wàá dúkìá ọ̀nà tó ń yọ fún chọ́ọ̀chì kódà ní tó mú five hundred million one over ten yẹn o ok kí wọn á ní ten over ten jẹ five billion obìnrin bìn òsóbìnrin bìn báwọn dẹ́wù dáńdógó nù five billion ok gbogbo bá a ṣe ń taka látijọ́ yìí tá a lálàá one billion sáyé lọ́mà ọlọ́run káfíìrì bá ọlọ́run á máa fún ẹni tó fẹ́ láyé àti ẹni tí kò fẹ́ ṣùgbọ́n kò ní fẹ́ nìkan kan ní àlùkìyámà àfẹ́ńtọ́ bá fẹ́ tí wọ́n bá sọ pé mùsùlùmí náà lówó especially láfíríkà ti wáyé ìyẹn rọra súnmọ́ wọn díẹ̀ ẹ̀rí kọ́pọ̀lọpọ̀ wọn mú iṣẹ́ ẹ̀sìn gidi ẹ̀sìn báṣubàṣu rádaràda sọ̀tà tí màtí kọ́ lọ fẹ́ràn rẹ̀ ìwọ kúmọ́ masha Allah tó máa ń sèso láti wọ́n sì fi àṣẹ́kùbọ̀ sàábẹ̀ ni tìjẹ́ pé bí esi máa ń ṣe kíní kan wájú òní kórì oyin gan sáwá ó kórì àmọ́ àwọn eléyìí rẹ̀ tẹ́lẹ̀ nǹkan wọ́n gbé tọ̀ sí ẹ ti ṣe sọ láti ní ẹ bọ́ ẹ má yóò lẹ́nu yóò lẹ́nu gbogbo ìṣirò wà ń lẹ́ sọ pé a máa ṣe sọ láti <laughs> torí ẹ lànàbẹ sallallahu alaihi wasallam tó bá yẹ pé ilé ayé ọba wúwo tó ìyẹ́ yàmùyàmù ni lọ́dọ̀ ọ̀lọ́ tó bá pé ìyá méjì yàmùyàmù ni kìí ṣe ìyá méjèèjì tó bá wúwo tó ìyẹ́ kan ṣoṣo nínú ìyẹ́ yàmùyàmù lọ́dọ̀ ọ̀lọ́ gbogbo ilé ayé rọ̀ ọlọ́run ọba ìbàjẹ́ fún kẹfẹ́rí lómi kọ́ọ̀pù kan múnú ẹ̀ torí bọ́lá ń ṣe kórìíra kẹfẹ́rí àti ṣe kẹfẹ́rí tó àmọ́ ńgbà tó jẹ́ pé a máa fẹ́ni tó fẹ́ àtẹni tí ò fẹ́ láyé a ẹ̀rí pé tá a máa jọ ń ṣe kẹfẹ́rí lè rọ́wọ́ mú ju wa lọ mọ̀nà o lè lówó ju wa lọ bàjẹ́ àìmọ́ yìí o lè rígbó ju wa lọ o lè lọ́lá ju wa lọ àyè lọ mọ̀ tontorí ẹ̀ tí wọ́n bá sọ pé ìbáyìí láti ká tó sọrun gbogbo tí ọba gbà lájọ fún ẹfun ni gbogbo tí ọba jọ gbà kẹ lọ wọ ná jẹjẹ nítorí pé yòówó nídìí kẹsẹsẹ máa sọ pé a sọ fún yóò yẹ agídí ti wà tẹ́lẹ̀ náà ti fẹnu tẹ̀bá ń jókòó tẹ̀ ń sọ pé à ẹ má ṣe báwọn ọlọ́mọ mọ̀já sórí gbogbo ẹ̀ ló ní wàásù tó ń ṣe kankan mi wá sí kí ló ń ṣe ní ìdúró. aláwa tí ọmọkùnrin ò tó. ẹ wá o ẹ rí o kẹ wàá lọ wọ jahannama yín jẹ́ẹ́jẹ́ akramakumullah kò sí ntọ́nà wọn bá ti fún aláyé yìí tó tó dẹ̀ right islam ẹ̀yin náà wò wò tó ìbá ẹ̀kọ́ lọ́wọ́ bá bá sànù wa sáwùjọ wa lọ́ọ́ da débẹ̀ làwọn bàbá wa fi ṣe islam kì í sáwùjọ wa lọ́ọ́ da débẹ̀ o àbẹ́yìn o ẹ̀ngbà tí ìsìnkú ẹ̀ rà ìbẹ́yìn náà rí lọ́tún lọ́sì kúfùrù kúfùrù kúfùrù kúfùrù yìí náà ni ọlọ́run bá wá sànù tiwa nínú ẹgbẹ̀rún pété èèyàn tó ti sọnù oníkà wọ bẹ lórí islam èwo là ní dúpẹ́ fọlọ́ọ̀sì kí la fẹ́ wá fi islam gba pààrọ̀ sí ẹ mọ̀ pé kèfèrí gan-an ń bínú wa ni kò sí kèfèrí kan tí èsì lára mùsùlùmí wọ́n nítorí kíni wọ́n nítorí pé àwọn máa ń padà ń rò wípé ìgbà táwọn ní islam yìí sọnù tí wọ́n sì ń sọrun tí wọ́n ń sọ yìí lábẹ́ Islam tó dàbí ìgbà tó ṣe fóun gangan lódodo táwọn náà sì ń lọ síbi táwọn ń lọ bí Jerusalem bí kíní táwọn rí pé Islam làwọn ń rí lọ́run tó pọ̀ jù tí Islam bá wá lọ jọ́nà níjọ́ gbèǹde tí ò sí going back táwọn táwọn ń bú yìí táwọn ń fẹ̀sìn wọn ṣe yẹ̀yẹ́ táwọn ń wo pé wọn ò sí lórí òdodo yìí tó bá jẹ́ káwọn ni wọ́n wà ní Jannah tí ìṣèpé táwọn ta wọn ní dínú wọn ní kò sí kèfèrí náà láyé tí ọmọ ṣe lára mùsùlùmí kìí ṣe lára pẹ lówó kìí ṣe lára pẹ ní kò torí islam tẹyìn sí aburoma ṣe lára wa lẹkùn islam ò ti ẹ̀yin náà gba islam ẹ máa bọ ẹ̀yin náà di mùsùlùmí ọ̀hún kí náà fẹ́ kára yọ ọmọ sọ́ńpa wọn torí pé contradiction ti pọ̀ jù nínú ìgbésí ayé wọn kí lè ń fẹ́ kí ara yọ sọ ń pa àwọn wọn ni ó fi ó fi orí pa bàbá rẹ̀ lẹ̀ ó fi lànà àwọn baba ńlá rẹ̀ lẹ̀ so wọ́n ń bẹ̀rù ń tara yọ sọ wọ́n ń sì ń bẹ̀rù káwọn ọgbọ́n padà lọ do lórí ibú ọ̀kan náà lè fi ilẹ̀ fún kan ìsídàkẹgbà láti lọ sórí ibú sàǹsàn àbí kẹ́ẹ̀sì fi ara máa ń tẹ̀yàn ọ̀sán pa yín èèyàn lálẹ́ jẹ́ náà kò torí ẹ̀ wọn ní tó bá jẹ́ pé a bá ronú dáadáa ni àwa tá à ń bá ń gbébi tí àwọn kèfèrí bá wà pẹ̀lú wa àwa ló yẹ kí má ní wọn lágbà jù wọn ní iṣẹ́ tá a ṣe tá a fi wà lùjánà Mẹ́kà àbí ìta ṣe tá a fi wà lùjánà Mẹ́dínà ẹ sẹ́wọ̀n kí nàìjà times kílẹ̀sì torí kí n tí ó tó fẹ́ gba ẹ̀ má nìyí jẹ́ ti pọ̀ jù gbogbo èèyàn máa si lọ sí direction tẹ́yìn lọ ntọ́fẹ́ sẹ́rí yín padà ti pọ̀ jù torí ẹ̀ náà ti sọ ó ní Islam kókó rẹ̀ eléyìí tọ́lọ̀ ti takalẹ̀ tánàbì ti takalẹ̀ níṣẹ́ ni wọ́n máa tu lọ́kọ̀ọ̀kan wọ́n máa tu dànù wọ́n máa tu dànù wọ́n máa àbápadà ń bí àwọn ọmọ sínú islam láwọn ọmọ tí ò máa burú ìṣekèfèrí sọlọ wọn lẹni tó bá máa burú ìṣekèfèrí sọlọ àwọn ni máa ń di islam mú gidigidi ẹ̀gbọ́n tí anabi náà sọ ni sallallahu alaihi wasallam nínú nǹkan mẹ́ta tí ń túmọ̀ sí pé o ti tọ́ àdùn gbàgbọ́ wò wà ayyakraha ayyuqdhafa an ya'uda fil kufr kama yakrahu ẹ̀yọ́ kọjá fẹsẹ̀ náà kẹ́ ẹ máa kórìíra kẹ́ ẹ di kèfèrí lẹ́yìn tọ́lọ̀ ti ṣàánú yín tẹ́ ẹ ti jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń kórìíra pé tẹ́ ń bẹ̀rù pé kàn sọ yín sínú nájọ́ gbẹ̀ndàlùfẹ́yà láyé ń bí mùsùlùmí gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ pé ọlọ́run mẹ́jẹ rí ọlọ́run mẹ́jẹ rí tí fi wá di kèfèrí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń bẹ̀rù kàn sọ mí síná bẹ́ẹ̀ ni mo kórìíra àti di kèfèrí torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò sí mùsùlùmí gidi nu kò sọ̀rọ̀ tí mùsùlùmí lè sọ tó lè jọ mí lójú mùsùlùmí gidi nu gbogbo wèrè tí máa ń ṣe wèrè náà mọ̀ kàkún kò bá àyín mú kò bá àmọ́ gbógi ọrùn orí ibú náà mọ̀ kàkún tó ń torí ẹ̀ tí ìmánì bá ń bẹ pẹ̀lú ẹ̀ ọmọ wò pé ó dúpẹ́ fọlọ́run ọlọ́run yọ mí yẹ lẹ́nu tí wa náà bá ti máa hó sẹ́ni yẹn náà lórí ipá ńpolówó kúfùrù wàláhì ọlọ́run ní fi hàn mánà tọ́lọ́run bá fi wá mánà ní ìsìn ọlọ́run ọmọ dá máa ṣe tó ń torí di eléyìí ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ mójútó islam wa a gbọ́dọ̀ mójútó islam wa dáadáa wọ́n fún mi ròyìn kan wọ́n béèrè béèrè níjẹ̀rin bíjẹ̀ta bíjẹ̀rin ọ̀kanu méjèèjì ẹni náà ń pè láti. ìlú kan lágbọn ọ̀nà èkó wọ́n ní kí n dákun kí n fáwọn márùn kí lọ́ọ́ yẹ káwọn ò sí kí lọ́ọ́ ṣẹlẹ̀ wọ́n ní ọmọbìnrin kan wà ń relate mọ́ wọn lágbọn pò náà fẹ́ fámìlì wọn ọmọbìnrin yẹn wọn ò ti rí nílé tọ́sẹ̀ kan àbíjọ́ mélòó àbíjọ sátọdé wọn àrí precisely wọn wá wà wọn àlọ bá pàdé bíjọ sunday nílé ọkùnrin àmọ́ tí ò ti ju kò tiẹ̀ tí ì tó ọdún méjìdínlógún wọn á bá pàdé pé ilé ọkùnrin ló sùn lánàá tí wọn ò rí wọn á ní sí ìyàlẹ́nu bàbá rẹ̀ ìmáàmù ní ní mọ́ṣáláṣí ńlá kan ẹ̀gbọ́n rẹ̀ ìmáàmù ní ní mọ́ṣáláṣí ńlá kan ọmọ yìí òun wá lọ sùn sílé ọkùnrin bó bá jẹ́ pé mùsùlùmí àti mùsùlùmí ní ṣe zina ọ̀daràn ni wọ́n pé wàá ní mùsùlùmí ó tún gbéra rẹ̀ lọ bá kèfèrí kí zina kọ́ máa àbí obìnrin àlè sùn tí ń kẹ̀sì máa wò ọ̀ràn dàárọ̀ so bẹ́ẹ̀ dáràn ni ẹ pé ẹ dàtọ̀ tẹ̀ ǹjẹ́ ọba jásí kọ́ jásí ìsìnkúfàárò tí ì lọ́ọ̀bì kan bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tètè náà fi dáràn. bàbá ìgbà táwọn òbí dé torí ẹnìkan lọ sálámí fún wa bí wọ́n ṣe wá rọ ọmọ tiwọn kàkà kí wọ́n di ọmọ mú pé nsọ́ wọ́n bá sí pàǹpà bo ọkùnrin tó ọmọ wa sún ọ̀dọ̀ rẹ̀ tó ń jọ ọmọ ọkùnrin yó wọ́n máa lù wọ́n máa ń lù wọ́n máa ń lù báwọn ará ilé ìrìkìtì pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ àwọn bá gbé ọmọbìnrin sá wọ́n bá ṣe dírámà pé wọ́n ti lù lálùdójúgbólẹ̀ àwọn rẹ́síkì ẹ̀mí rẹ̀ ni <laughs> wọ́n bá gbé lédè kúkúrú ọ̀rọ̀ sátidé kóòtù wọ́n ti kọ́ ọmọbìnrin lọ́gbọ́n wípé ó pe bàbá rẹ̀ lẹ́jọ́ bàbá ìmáàmù wípé wọ́n fẹ́ sọ ń di mùsùlùmí túláàsì ni lẹ́yìn tó ń ti dọmọ lẹ́yìn Pọ́ọ̀lù la ilaha illallah a ìbànújẹ́ ń pọ̀ nígbà tí wọ́n á sọ èmi náà dákẹ́ lọ pé ẹ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ní wàláì kódà àwọn ń lọ kọ́ọ̀kì níjọba yìí wọ́n á nínú statement tó máa sọ kẹ̀dínmọ́ ó ní bò wọ́n ṣe ń fẹ́ kí n ṣe Islam mi lè se islam torí pé iléèwé tí mo lọ primary làwọn christian secondary làwọn christian mi lè se islam ọmọ imam ọmọ ìtọ́lá ọkùnrin tí ń bá mi sọ̀rọ̀ náà ó náà kú sẹ́kùn nígbà tí ń sọ fún mi mínísítọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà tó ń torí pé àwọn wọn ní òwe kan òwe wọn ni kí ẹ tètè mú wọn láti kéé kéékèèké so àwọn ìfi nǹkan yẹn ṣeré rárá wọn á ti rọ àwọn ideology sí àwọn ọmọ lórí iná ló fa tíjàmbá fi ṣe yorùbá débi tó ṣe wádé majority àwọn yorùbá bẹ́ẹ̀ ṣe rí wọn wọn ti rọ ìrọkúrọ sí wọn lórí bàjẹ́ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń pe mùsùlùmí anti islam ni wọn wọn ti rọ àwọn nǹkan sí wọn lórí bàjẹ́ mo ní tọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ ọ̀rọ̀ ń kọjá ràmọ́ ádámọ́ràn kíni torí pé ọmọ nísìnyí ẹ ti dúró lọ́tọ̀ọ̀tọ̀ ọmọ wọn ti dọ̀tá wọn ní wọn ń sọ̀rọ̀ Islam bí ẹ̀sìn àjòjì pípé wọn ṣe fẹ́ kó wọn ṣẹ̀sìn wọn ọmọ tẹ ẹ bí torí ẹ gbogbo ọ̀nà làwọn ti set trap wọ́n ṣetán láti fún ẹ lóbìnrin máa bá ṣe zina tí ọba sá ti rìsọ́ọ̀tì sí pé at the end of the day wọn náà padà wàá gbàgà dínkìn wọ́n ṣetán láti fowó tàn jẹ wọ́n ṣetán láti fi ìwòsàn ọ̀fẹ́ láti fi tàn jẹ náà lẹ́yìn máa gbọ́nu rẹ́díò tí wọ́n sọ pé ìsọjí alágbára ó máa wáyé ìsọjí ìgbọ̀nyanu àfi tẹ̀sí sí o gbogbo èèyàn lè wá ìsọjí sí i àmọ́ ẹ̀ tún fẹ̀sì ṣe. ìtàwọn mùsùlùmí ọ̀gá tají ìgbàgbọ́ tí wọ́n ní pé tẹ́lẹ̀ náà gbogbo èèyàn làwọn ti kó gbogbo èèyàn làwọn ti kó torí pé náà ti ń bá wọn lọ sọ dídá àwí náà ṣé mùsùlùmí ni wọ́n ṣé kiri yóò ni wọ́n ni ṣé bá àwọn jáńjó kọ mùsùlùmí náà ń bá wọn lọ ọ̀nbà bíi ìtìyá kan tá a rí lóko lọ́jọ́ òkú ń bẹ̀ lọ́jọ́ Sunday ọmọ ń bábà tó ń gbé rẹ́kọ́ọ̀dù sí tẹ̀sí máa kó ẹ̀sìn náà nù máa jó máa yọ máa tàdíreke máa fi gbó olúwa ga àbẹ́ rí nǹkan mẹ́ àbá tó wọ́n bá gbé kínní kan wọ́n bá gbórin sí àwọn kan á lu àwọn àpàlà ń bàjẹ́ àwọn màmá màmá ẹnìkan wọ dèrèbáàbù látòkè délẹ̀ kọ̀ọ̀kan ni wọ́n láì ní bá ń tàdíreke orin sọ́ọ̀tì wọ́n sọ ọmọ tí mohamed máa ní à ah, ó rí ní ṣẹlẹ̀ ní ló bá ní ẹ̀sà uniform lásán wọ́n wọ̀ ìyẹn ni pé uniform kọ́kàn lè dá mọ̀ pé mùsùlùmí ni ló kọ́ kékeré ni àwọn gan alárò wọn ọ̀wọ́ sí àwọn tí ọ̀wọ́ sí jù wọ́n lọ. ìwọ báyìí lọ́kàn jẹ́ o ọba yẹn lọ́kàn jẹ́ tó ń torí de eléyìí báyìí à ń bùkátà ká dúró ti ẹ̀sìn wa lódodo ká sì máa ṣe islam lódodo. ẹ alimadina ń bì àwọn ẹrú ọlọ́run ní ń dá tọrọ kọ́bọ̀ tí wọ́n fi máa ń fún àwọn èèyàn lóúnjẹ lóṣooṣù. alimadina wa sọ pé ẹ̀yin tẹ̀ wá ń gbóúnjẹ yìí ẹ yẹ ká mọ̀ ẹ̀yin ní mùsùlùmí gidi síbẹ̀ yìí náà lẹ sọ pé agolo ráìsì méjì mẹ́ta wọ́n fi ń kó wọnú kiri yó so àwa náà ò ní fẹ́ nìkan kan ló ń jẹ máa fẹ́ tí ń bá ṣẹ̀sìn táwa náà sí gbogbo yẹn wá fowó kọ́lẹ̀ àgbo kọlọ́tù nínú ìdílé ọgọ́rùn-ún mẹ́ta ìdílé tọ́wọ́ kò tọ́gbọ̀n torí pé táwọn bá tún ti ń sọ̀rọ̀ ẹ̀sìn Islam náà wọ́n máa fi wá sí yẹ̀yẹ́ ó tún dénú o ó tún dénú o yóò sì wá gbóúnjẹ <laughs> ìdílé ọgbọ̀n wa àwọn àníkò sí wàhálà níjọ parí ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ mẹ́ta tá a fẹ́ ṣe o ẹni tó bá jó obìnrin yóò tún mọ ọkọ rẹ̀ wá àwọn ọkọ kan wá nínú àwọn èèyàn tí ò tọ́gbọ́n o àwọn ọkọ kan wá àwọn ọkọ wá so ńgbà tí ẹ̀yin ló yẹ kí ẹ máa sojúṣe lórí ìyàwó yín kí ló dé tẹ̀yìn fífẹ́ kọ́ máa gbóúnjẹ fi sẹ́bílì láì wálé ètò bá rí èsì tó pàtàkì mú wá àgbà wọlé èmi ọkọ mi ti kú kò sí wàhálà àwọn míì nínú ọgbọ́n ọkọ àwọn wà ń dalẹ̀ ọ̀kan ní ọkọ òun wà ní Ondo ẹ̀yin ọmọ ẹ pé nọ́mbà ọkọ gbàtí wọ́n pè nọ́mbà ọkọ bá ní Kánò ló ń wà á Ondo àti Kánò apá àbúgbá ọ̀kan ó ní ọkọ òun wà ní bídà gbà wọn kọkọ onísunsun ló ń wà ẹ wá kí ló wà ní mo fẹ́ fàyọ̀ nígbà wọn pẹ nìkan ṣé ìyàwó yín lágbájá àbọ̀ lágbájá jẹ́ sí ó níyàwó yín ọ̀dà ṣé alimadina ti ń fún wọn lóúnjẹ láti bí ọdún mẹ́rin sẹ́yìn sí mẹ́ta wọ́n sì fẹ́ tún ètò kìíní yẹn tò àmẹ́ni tí ọba máa gbà ní ìsìn yóò máa wá gbogbo dánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe yóò máa wá láfi máa mùsùlùmí gidi òní a ó ní ah, ìdíkòhùn àtìyàwó wọn kọ́kọ́ sọ àsọyé pọ̀ ah, ah. ìsìtì wọn gbọ́ oúnjẹ láti bí ọdún mẹ́ta ó láwọn jọ sàsọyé pọ̀ yẹn torí pé ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ọ̀fẹ́ ṣẹ̀sìn òdodo ẹ dákun torí tọlọ ìsìláàmù yìí báyìí kí ló dé tó fi jẹ́ pé ti mùnáfìkì ló wú ọ̀pọ̀lọpọ̀ sí ẹ̀yin ẹ̀sìn táwọn à ń ṣe kọ̀ tẹ́yìn lọ́rùn àmọ́ owó wa dùn máa yín yọ tẹ́yìn lọ́rùn sọ́dọ̀ abẹ́ torí ara burú tó wà láwùjọ wa rẹ̀ ẹ̀sìn islam òdodo kọ̀ tẹ́ wọn lọ́rùn àmọ́ tí islam òdodo bá ń pín àǹfààní kan oríṣiríṣi ètè ń jọ sàrà kò yẹ kó rí bẹ́ẹ̀ kí sẹ̀sìn àǹfààní làwa ń ṣe ẹ̀sìn àṣìlá làwa ń ṣe nínú pé àwọn sẹ̀sìn àṣìlá tọ́lọ́n bá máa ń fà nìkan wá àwọn ẹni tó wà lórí ojú ọ̀nà òdodo nìkan ló kó wọn máa rí bẹ́ẹ̀ ni mo ṣe ń sọ wípé ẹ̀yin náà máa tọrẹ àánú àmọ́ ẹjọ́ ẹjọ́ kó dá yín lójú sáká pẹ́ni tẹ́ ń ràn lọ́wọ́ mùsùlùmí gidi ni torí pé tí ò bá jẹ́ mùsùlùmí gidi yóò tún máa fi ń ṣe ẹ̀yẹ́ lẹ́yìn ni gbogbo ẹ̀ láti rí. tó kọ́kọ́ má jẹ́ kẹ́ńkẹ́ ń sọ owó nù lásán yọ máa sọ pé à ń gbowó wọn à ń gba gbogbo ẹ̀ kò sí ní táàbì dé. ńgbà tá a ní kẹ́ ẹ wá kọ́ọ̀sì torí pápá ọkọ yín ẹnìkan ní alálàsà látù ni ó kì gbà lọ́dọ̀ àfa alásà látù. tó àgbárùkù tẹ̀sìn bó ṣe yẹ láwùjọ wa àkẹsìn kún kankan láwùjọ wa torí ẹ̀ ló ti jẹ́ pé kò sí tàbí ṣùgbọ́n nínú tọ́lọ̀ fi bòlú yìí láti rí òun náà ní yunifásitì LAUTECH yẹn kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ọmọ ìlú gangan yìí sẹ́sìn bì báyìí ẹ̀sìn rọ́ náà ti máa ń pèlú yìí nílùú kiriyó àwọn àdà ọmọ ìlú náà dà tọ́gbárùkù tẹ̀sùn ẹ jẹ́ bára yín sòdodo ọ̀rọ̀ àwọn ọmọ tó wá tó wá tó wá ń àwọn lẹ̀sí jẹ lógún iná lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí fi rí èèyàn mẹ́ta mẹ́rin àmọ́ màálù gangan bọ́ lọ́wà ẹ̀sìn rọ ẹ̀sìn mùnáfìkì ká má di ogun ká ká má sin lọ torí ẹ ọlọ́run ní ba skul yẹn jẹ́ o ọlọ́run fi gbà sí ìlú yìí gan tó àwọn ọmọ tí ń wá tí ń wá tí ń wá àwọn náà lè má lẹ́sìn tẹ́lẹ̀ o wọ́n lè má lẹ́sìn tẹ́lẹ̀ but ọwọ́ pé ìwọ wá èmi wá ìwọ ń sẹ́sìn bó lèmi náà ṣe ní sẹ́sìn bọ́lá ń ṣe fi gbàdúrà lu yìí so nítorí de eléyìí a nídìí láti bára wa sọ dúdú ọ̀rọ̀ ẹ̀tàn jẹ́ ayé lọ́mọ ayé lọ́mọ because tó bá tí àgbájé ẹ̀tàn jẹ tó bá hàn sẹ́ni tí ń tan rẹ̀ jẹ wàláyọ̀ jẹ kàbámà nígbà tí ò wúlò yọọ jẹ kàbá máa ń gbà tí ò wúlò yorùbá níbi bíbá ni wọn máa dásàkásà bí kékeré ń lọ gbọ́ tásùbò ti rákà mẹ́rin ni kéésì nǹkan tuntun àti gbọ́ gbọ́ gbọ́ gbọ́ àwọn olódò burúkú tí ọmọ nǹkan kan pa ẹ̀sìn tí ń tan ara rẹ̀ jẹ iná ni wọn fi rọrùn kó mẹrẹ torí pé tọ́ba ti máa ń pa ẹ̀sìn rẹ̀ à gbogbo àwọn tó fẹ́ kú ọmọ bẹ̀rẹ̀ tó fẹ́ kú ọmọ bẹ̀rẹ̀ wọn kọ ọ rọrùn ni àwọn òsì bẹ́ẹ̀ lọ́nkẹ́ gbọ́n torí gbẹ̀yìn ni koríko tí wọ́n jẹ àwọn ọ̀bẹ náà kẹ́ ṣẹ̀sìn òdodo nítorí pé tẹ́sí máa ti ń ṣẹ̀sìn òdodo òkúta bá wọn. torí de eléyìí báyìí a nídìí láti gbárùkù tẹ̀sìn wa èèyàn sì ń kú lójoojúmọ́ àmọ́ bí tọ́lọ̀ ti sàánú wa ni pé àì gbọ́n tí wọ́n ń wí tán bá dénú sàárì. ìdánilẹ́bí sallallahu alaihi wasallam ni wàláhì tí ìbá ti pé ẹ̀ tún ní gbé òkú sí ma àwọn ọba bẹ lọ́n kẹ́yìn náà máa gbọ́rú ìyà tí ń jẹ ní ìyà nínú sàárì. sátùn á sìnkú máa gbogbo ilẹ̀ ó ti bàjẹ́ á gbé gbogbo wọn sílẹ̀ ni pé ìwọ náà tún lọ bẹ́ẹ̀ torí de eléyìí kó tẹsẹ̀ dìgbà tí tiwa náà bá dé ká tó gbọ́n o tiwa náà ń bọ̀ o gbogbo ẹni tó tọ́ àdùn sẹ̀mí yìí wò yóò tọ́ kíkorò kú wò nyọ́ kan so ká máa fi tẹni tó ti lọ kọ́gbọ́n àwọn bàbá ńlá alágídí ti kú agídí ọ̀dà wọn dúró àwọn bàbá ńlá òfẹ́nu ti lọ ìfẹ́nu ọ̀dà wọn dúró ìjọ tí tiwa náà bá dé ńkọ́ kí ni ó mú wa kò sí nǹkan tí ó mú wa so wọ́n ń pè wá pé ká sẹ́sì oríire ni wọ́n fẹ́ ká ṣe yàtọ̀ sẹ́ni tí ń pè wá ká sẹ̀sì yàtọ̀ sẹ́ni tí ń pè wá ká wá sẹ̀sì so bọ́ọ̀ bá ti wá sẹ̀sì kò sí tàbí ṣùgbọ́n ẹni bá ń rí tí mọ́sálásí dọ̀tí tí ọ̀gbà lọ́gbà lè ọjà torí báyìí kan bẹ́ẹ̀nù ẹ̀mí wa ẹ̀sìn ni ayé sẹ̀sìn ni tó o bá ti wá sẹ̀sìn pẹ̀lú ògbọ́ ọlọ́run ọ̀sẹ̀sìn bọ́lọ̀ ń ṣe dálé ayé nù torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ jẹ́ ká tají o a fọwọ́ ẹ̀rẹ̀ hàn ẹ mẹ́sìn wa o àtẹ̀mí àti wọ́ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa kárí pa à ń polongo ẹ̀sìn yìí bẹ̀rẹ̀ látòrí fámìlì kálukú wa nítorí pé àwọn fámìlì tẹ̀ rí nǹkan gàgàgàgàgà wọ́n lè ṣe sábàbí tẹ̀yìn fò wọ́n náà nítorí pé ìwọ́n lè máa wò ó pé àṣebíyàwó mi ni ṣe bọ́ máa mi ni wàláì wọ́n lè ṣe sábàbí tó fi wọ́n náà tó bá mójútó wọn dáadáa káwọn náà jẹ́ pé wọ́n ṣẹ̀sìn gidi pẹ̀lú rẹ̀ tọ́rọ́ náà ó bí ọ léèrè nípa àwọn tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmù kó tó wá kan extended family àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn ọmọ tiwọn náà àwọn kìíní ẹ̀ríkẹ́ ọkọ́mọ lẹ́nu Yorùbá púpọ̀ pé irú ẹ̀sìn wo lẹ́nu ọgbà torí pé àwọn ìṣẹ̀sìn Islam àwọn ìṣẹ̀sìn Islam ẹ̀sìn rádaràda ni wọ́n ń ṣe kì í ṣe Islam tọ́lọ̀ fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó lè sọ pé irú ẹni tẹ́ ń jọ sẹ̀sìn kan náà èwo ni wọ́n ń sè tó fi jẹ́ pé ẹni tẹ́mi pẹ̀lú rẹ̀ ń jọ sẹ̀sìn kan náà èwo ni wọ́n ń sè torí ẹ ẹ̀tàn jẹ́ jókòó bá jẹ́ láàrin Yorùbá níjọ́ tí ń bọ̀ wálé ayé àwùjọ Yorùbá lọ́kọ́kọ́ sọ̀kalẹ̀ sí ẹ̀tàn jẹ́ ká máa gbéra wa gẹ̀ẹ́sì ányá lórí rọ́ torí ẹ̀sìn wa ká lè bá a fi sóríire á mójútó á ẹni tó bá gbọ́ tó tẹ̀lé àwọn ni wọ́n máa rẹ́rìn kàn ẹni tó gbọ́ tó fetí pàlàbà rẹ̀ àwọn ló máa ń jẹ̀ka ní ìgbà tí ìka àbá máa jẹ ìwúlò mà kọ́lọ́ máa ṣètì wá bẹ́ẹ̀ torí de eléyìí ọlọ́run ọba ẹlẹ́dàá tó fi àpèjúwe lélẹ̀ ọlọ́run ò bùkátà gbogbo àpèjúwe wàláhì tí ì bá sànù torí ẹ̀ nínú ìròyìn tọ́lọ́run fi ròyìn ara rẹ̀ òun náà ní pé ghalabat rahmati ghadabi òun lọ àánú borí ìbínú wàláì tí ò bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo àlàyé tọ́lọ̀ ń ṣe fún arẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́dẹ́ ẹ̀sìn náà ẹ̀sìn náà kò bùkátà rẹ̀ ọ̀rọ̀ kájí tó wàláì ó ti kó gbogbo wa sínú náà tí ò ní jẹ̀bi. ẹ̀gbọ́n tí màmú ṣáfì sọ ni ó ní wàlá as inna al-insana lafi khusr illa alladhina amanu wa amilu salihat wa tawasaw bil haqq wa tawasaw bis sabr ó ní súra yìí ọlọ́run náà ń pé dájúdájú gbogbo èèyàn pátá korongodo ní bẹ́ẹ̀ nù àmì ẹ̀yà àfàwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo tí wọ́n sì ń ṣe dáadáa tí wọ́n á máa bára wọn sọ òdodo tí wọ́n sì máa gbára wọn yànjú láti ṣe sùúrù ìmáàmù Ṣáfi'í ni tọ́lọ̀ wọn bá sọ nǹkan míì kalẹ̀ fáwọn ẹ̀dá rẹ̀ ju eléyìí lọ ó tókó lórí ilé òfin sórí rẹ̀ ó sì tókó lórí ibú ọ̀tá kókó fi sórí ibú ẹ wá wo adúrò ayá ẹwà dúró súrà tọ́lọ́wọ́n bá ń bá wa sọ̀rọ̀ nínú súrà yìí lásán ayé mélòó la ti gba pàdé ní ìsọ̀rọ̀ sọ̀kọ̀ ẹ̀sìn mi lèmi nìkan ẹ̀sìn mi lèmi nìkan ẹ̀sìn mi lèmi nìkan wàlá ọlọ́run ọba kò bùkátà rẹ̀ àmọ́ nítorí pé ọba àánú borí ìbínú ni tí ọba jẹ́ bẹ́ẹ̀ ó ti tó kọ́lọ́run sọ pé ẹ̀sìn mi kẹ́ sórí rẹ̀ ẹ̀sà ẹ̀sìn mi kẹ́ wọná wàlá ó ti tó àwọn tí ó sì wọná wọ́n wọná pẹ̀lú pé wọ́n lẹ́tọ̀ọ́ sí ẹni tí ó sì wà lẹ́dánná wà lẹ́dánná pẹ̀lú kọ́lọ́run ṣàánú rẹ̀ àmì ẹ wá wo adúrú àlàyé ẹ tún ní tí ìrìn jìnnà ọlọ́run tún máa sọ pé ẹ máa sinmi lèmi nìkan ẹ má fi nǹkan kan sọ̀rọ̀ ogún pẹ̀lú mi nínú ìjọ torí pé tó dá wa ó ti mà sí agídí ń bẹ ìfẹ́ ẹnu pọ̀ fáwọn ọmọ èèyàn tó ọlọ́run ọ̀wá fẹ́ fi ààyè àwáwí kankan sílẹ̀ kò fààyè àwíjàre kankan sílẹ̀ àá ṣebí gbogbo ọ̀rọ̀ tí mo sọ gbọ́ ṣebí wọ́n kà sí yín létí ibi wọn ṣàlàyé rẹ̀ fún yín kí ló dé tó tún wá kọ̀ ayé yẹn ò sì pé méjì yóò bá wọn sọ pé ọdà ayé àtúnwá kò sátúnwá ayé kàn náà ni immediately tó bá ti kú kí ló ṣẹ́kù àlùkìyàmà ló ṣẹ́kù torí délé ẹ jẹ́ ká fi ìbẹ̀rù ọlọ́run ká fi lólé ayé torí pé táwọn bá ti ń fi ìbẹ̀rù ọlọ́run lólé ayé gbogbo ohun tó jẹ́ àsoríire láàmà sí gbogbo ohun tó lè ni sórí ibú àmọ̀ yẹra fún aláàánú sì lọ́lọ́ tọ́lọ̀ ń bá rí i pé lódodo wọ́n yẹra fún tó lè jẹ́ oṣoorí ibú òun sì ń gba gbogbo ìyanjú àwọn kéékèèké tó ń bá ń ṣubú sínú ẹ̀ ọlọ́run ṣàforíjì fún yàtọ̀ sẹ́ni tó ṣe é pé màmá ń lo gbọ́ ọlọ́ ń wò pé kí ni ó ṣe kí ni ó ṣẹlẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ nítorí pé ọlọ́run ọba èyí dánwò òun ló máa ń dẹ́ ìdáwò pẹ̀lú ntọ́ba wò ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó tún mú àpèjúwe míì ó tún mú wa o. وضرب الله مثلا رجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأتي بخير هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم àpèjúwe kejì ní lónìí ọlọ́ọ̀ni àpèjúwe yóò jẹ́ ti àwọn èèyàn méjì ọ̀kan nínú wọn ó jẹ́ ayáyá kò lè sọ̀rọ̀ yọ kàn máa yanu ya kò mú nǹkan kan jáde tọ Ọlọ́run ní kò kò lágbára láti rí nǹkan kan sí àsọ̀rọ̀ tá à ń sọ nǹkan ńlá ni ẹ̀yin máa fẹ́ tara àwọn ọmọ kéékèèké wò ọmọ tí ò tí ì máa sọ̀rọ̀ kí ló wọn máa ṣe gbogbo wa yóò máa sunkún ni tó bá fẹ́ jẹun yóò sunkún tó bá fẹ́ kẹ́ wò ó yóò sunkún tó bá gbé òun yóò sunkún tígbẹ́ bá ń dà láàmú nínú pampasì rẹ̀ ẹkún ní oṣù gbogbo nǹkan ẹkún ẹkún ẹkún ni torí àwọn sọ pé nínú tí tírèènì ọmọ wọn ní ẹ má máa dá ọmọ lóhùn látàrí pẹ́kún ní fi ń bá yín sọ̀rọ̀ gbogbo gbà ẹ̀wọ̀n pé kò tíì dé lẹ́vù pé ń sọ̀rọ̀ ẹ má máa dá lóhùn ní gbogbo gbà tó bá pẹ́kún ní fi ń bá yín sọ̀rọ̀ nítorí pé tí ọba jẹ́ pé ẹkún tí ń sunlẹ̀ fi ń dá lóhùn tọ́ba ti pọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ náà ó sì ti pẹ́ lórí ọ̀rọ̀ sọ ẹkún náà ni ó fi máa bá yín sọ̀rọ̀ tọ́mọ á fi ya dàda ń díndín nítorí pé ó ti mọ̀ pé tóun bá ti sunkún tàì sunkún kọ́ ẹ̀ dáhùn lò wọ́n wá lẹ́kùn yùn àkàràmọ̀kùnmọ̀ lọ tọ́ba ti wùnyàn sí obìnrin ọmọ sunkún wọlé ọkọ̀ tẹ́ níyàwó tó jẹ́ pé tó bá fẹ́ gbowó ọbẹ̀ yóò sunkún tó bá fẹ́ sọ pé kẹ́ ẹ fi kó ọbẹ̀ ẹkún ni fi bá yín sọ̀rọ̀ ọlọ́mọdé afágọ̀ níyàwó ẹkún náà máa nígbà tẹkún bá ti pọ̀ táwọn ẹ̀yà rẹ one five lọ́bẹ̀ sì ti tẹ́ ha ha. torí ẹ wọ́n ní nínú training tẹ́ fa àwọn ọmọ yín nù ẹ mẹ́tìjọ́ bọ́ ọmọdé láti kékeré tó bá sunkún lẹ̀ márùn ẹ dá lóun lẹ́ẹ̀kan ètò gbogbo àti wájú ké ìyá títa ọmọ mi ọmọ wọ́n farabalẹ̀ torí pé ọmọ ń sọ́ọ́dì ẹ̀yìn náà bàjẹ́ yóò ti kíyèsí pé tó ń bá ti dún báyìí wọ́n ti ń bọ̀ ẹ̀rí tẹ́ bá ti sẹ̀ bí ma ẹkún náà ni ọmọ sùn láti pa attention yìí tó bá ti wá sún bí ẹ̀mí jẹ mẹ́ta ẹ̀mẹ́rin torí pé ẹ̀ tètè dáhùn ẹ̀kan láàrin lẹ́ ń dáhùn yóò máa dín yóò máa dín kù káwọn èèyàn yẹ kún yọ ọ̀já mọ̀ kankan lọ́dọ̀ wọn so èèyàn gbọ́dọ̀ sì làákàyè o so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ o náà fi di pé ó develop habit pé èèyàn gbọ́dọ̀ mọ̀nà tí ó fi máa express ara rẹ̀ ní kì í sẹ́kùn ẹ̀ nítorí wọn bá lu ọmọ tẹ́wọ́n á ní kó rojọ́ tó bú sẹ́kùn ọ̀ wá rojọ́ ẹ ní mọ̀gbà sẹ́yìn kó sì gbà ọkọ ni ọmọọ̀rọ̀ sọ ni aa tó bẹ́ẹ̀ ni ẹni tó bá jẹ́ pé ọlọ́run fún lẹ́nu ọlọ́run fún láhán ṣùgbọ́n tó bá yanu tó bá sọ̀rọ̀ rí jáde ń bẹ̀ oní wọ́n ń pè ní kíni abakam ayaya ọ̀rọ̀ jáde kò túmọ̀ sí pé kì í gbọ́rọ̀ ọ̀tọ̀ ní asọ́mù ọ̀tọ̀ ní abakamu asọ́mù etí ti di. kọlọ ma di àlejì àmọ́ eléyìí gbogbo ń tẹ ní tẹyìn fi ń sọ̀rọ̀ lọlọrun fún náà kẹfì lè mọ pọlọ ní agbára kọjá bẹ́ẹ̀ sì lérò àmọ́ tó ń bá yanu kò ní mọ̀rọ̀ jáde mọba sì ń bá sọ̀rọ̀ lè máa gbọ́ bọtọ òun ò lè bẹ sọ fún ọ gbọ́ tó Ọlọ́run lápèjúwe alákọ̀ọ́kọ́ nù la yaqdiru ala shay kò lè ṣe nǹkan kan nítorí kékeré ṣe gbogbo èèyàn lọgbẹdẹ ká fọwọ́ tàpèjúwe kì í ṣe gbogbo èèyàn lọ́gbọ̀ ẹnìkan sọ̀rọ̀ ó wá fẹ́ bá yín sọ̀rọ̀ pẹ̀lú ọwọ́ pẹ̀lú kìnìún ọ̀pẹ wọ́ wọ́ àwọn tẹ́ bá jọ ń sọ̀rọ̀ eléyìí ọlọ́wọ́ àwọn lásìkò so torí ẹ̀ ntí ẹni tí ò rọ̀rọ̀ sọ lè achieve kò tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ ntẹ́ni tó lè rọ̀rọ̀ sọ lè achieve kódà ẹni tí ń sọ̀rọ̀ ṣùgbọ́n tó ṣe pé gbogbo èdè tẹ́ fi lè gbọ́ra yí ọlọ́run fún kò kọ́ máa sọ bí kọ́mọ China kan wá bì ní kọ́ ẹ jẹ́ ọgbọ ọ̀gbá yorùbá ọ̀gbá haúsá ọ̀gbá yorùbá òtún gbóyìnbó eléyìí náà tá à ń tún yá lò bọ́ kankan àbí ẹ̀rí bẹ́ẹ̀ yọ á sọ tìǹkó tìǹkó tìǹkó kẹfọ àwọn tìǹkó ọ wà tìǹtìǹ. so ẹni pé òun náà ń sọ̀rọ̀ kọ̀tà sọ̀rọ̀ ṣùgbọ́n àwa náà ń sọ ọmọ wa ń sọ yìí náà ewo torí ẹ tí ẹ bá lọ àwọn ìlú òkèèrè tí èèyàn bá gbọ́ díẹ̀ nínú àwọn èdè tí wọ́n ń sọ láyé o àfa ìyọ́ jẹ́sẹ́ gèsì yẹn la <laughs> nítorí pé wọ́n máa yanu wọ́n máa sọ̀rọ̀ òun náà máa yanu wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ máa wúra ẹgbẹ́ a ah, èmi ọ̀pọ̀ tiẹ̀ òun náà sọ fún mi. torí ẹ ẹni tí ò bá lè sọ̀rọ̀ kò lè achieve much nílé ayé yìí báyìí. yóò bá gan sọ wọ́n ní ẹnu nìfà wà ókè ó lè sọ̀rọ̀ jáde ìfàwọ́ lọ́fẹ̀ẹ́nu rí ó lè fi rí nǹkan kan rí ọlọ́run ní àpèjúwe ayaya tó jẹ́ pé òun kò lè rí nǹkan kan sí láyé yẹ́sà agbára wà àmọ́ tí èèyàn máa rí láàrin èèyàn sí èèyàn kò lè rí nítorí pé kò lè sọ̀rọ̀ òun kúmá wàhùwà kẹlùn àlàmọ̀ọ́lá ọlọ́run ní kò lè dá dúró ayaya ò lè dá dúró yọ gbára lé olówó rẹ̀ ni ẹni tí ń bá ń bá sọ ní ń fẹ́ kò lè pòun àti ọjà o ayayọ ò lè yarí mẹ́ni tí ń sọ̀rọ̀ lọ́wọ́ o wípé mo ti rí pé ọ̀fẹ́ máa fìyà jẹ mí à wọ́n yà máa fìyà jẹ ní ọmọ ti sùúrù yọ máa fi sọsùn yọ máa fi para ni so ẹni tí ń bọ̀ sọ̀rọ̀ tí ń bọ̀ túmọ̀ ọ̀rọ̀ ọdà gẹ́gẹ́ bí ẹni tí ń sọ̀rọ̀ náà bí kílárúbá kan wálẹ̀ ni kọ́ á lóun fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ tó ìwọ náà lọ ra gbọ́ lárúbáwá tátàtà rẹ̀ wọ́n á ní kó máa túmọ̀ rẹ̀ fáwọn òun sì ń bá túmọ̀ rẹ̀ náà níwọ̀n bá bó ti gbọ́ ń bá túmọ̀ rẹ̀ ẹ wá délé nígbà tẹ délé ni ìwọ bá ní o ti rè ọ látàárọ̀ ẹ lọ mọ́sálásí kìíní ẹ lọ gbogbo fàrọ ayé iná wọ́n bá mẹ́rin mẹ́rin ọwọ́ á ní ọ̀yẹ́ kọjá wítìrì o tún fi kankan ọjọ́ mélòó ọjọ́ márùn oníjọba jẹ́ wítìrì ká dínkù ní ká dínkù ká kó fi kù kàn wọ́n á ní hmm, wítìrì tẹ̀lẹ̀ so wítìrì grade two ni wọ́n sì ń fẹ́ five plus two ah three plus two equals to five ọ̀gá yìí bá ń kanra ní bá ń kanra gbé áfíríkà yẹn tí wọn bá ti kó nfẹ kó ọmọ báyà túmọ̀ ọ̀rọ̀ wọn sì máa jẹyàn lẹ́ran wọn máa ṣe kínní wọn máa ṣe kínní ni wọn náà bá ti fura pé iná ń bí àbí ọgbà so <laughs> wọn náà bá ní wọn bá ní àyàṣẹ tó bá ti dàsúwà lọ la mọ́tíláṣí wò lálọ́ má lọ bí tó bá fẹ́ lọ kọ́ lọ sẹ́mi ó ṣera rẹ̀ àbí ó ṣera rẹ̀ kọ́ bá àmọ́ kéwkéwé kọ́ máa horu lórí ẹ̀ ọ̀tẹ̀ àbí ọ̀tẹ̀ ọ̀tẹ̀ mi. <laughs> torí ẹ ọgbọ́dọ̀ jẹ́ pé ń tọ́ bá fi ṣe náà ni tọ́ba lẹ́ran mẹ́sàn-án gan lọ́mọ ẹ̀jẹ̀ máa jẹ mẹ́sàn-án rẹ̀ jẹ́jẹ́ torí ẹ ẹni tí ò lè dá tí ò lè dá sí títí wọn ń sakọsẹ́ni tó mú rí kàn sí àlékún ìyá ni ọ̀jẹ̀ ṣèdínú tọ́lọ̀ wọn bá fi sọ pé wọ́n hùwà kẹ́lọ́n aláàmọ̀ ọba ẹni tó jẹ́ alágbàkàyà rẹ̀ ọba dúró ni o gbalagbà kàyà bá yẹra báyìí ó ṣubú dànù ni o ọlọ́ni ayinam ayọ̀wọ̀ jẹ́ oho láyà tìbí xeyì gbalagbà kàyà rẹ̀ bá ràn lọ bí kíbi kò lè rí dáadáa mú bọ̀ torí kò gbédè kò gbédè so torí de eléyìí bíi kẹ́nìkan ní ìsìn kí wọ́n sọ pé ayáyá ni wọ́n fẹ́ sọ pé kí wọ́n lọ mọbẹ wa ọwọ àni lọ mọbẹ wa lọ mọbẹ abẹ ọbẹ àbọbẹ ẹ mọ kẹni tí ń gbọrọ yóò mọ pé ọbẹ àbọbẹ sọlá lọ mú kí ni wọn dàrí wọn ní wọn fẹẹ sọ̀rọ̀ ká àlọ ọbẹ àbọbẹ so ìbéèrè tí wọn ń béèrè kò ní jẹ kó àtìkù kankan nítorí ká ti ṣe láàrin ìṣẹ́jú márùn wákàtí márùn kò àní mẹsáàsì.

láàyè ti bẹ xeyìr ibikíbi tí wọn bá ní kọ lọ kò lè lóore mú wa torí ẹ ká dúpẹ́ fọlọ fọpọ fún wa lọ́rọ̀ sọ torí ẹ orí ńlá lọlọ ń ṣe fún wa àwọn ọmọ kéékèèké tẹbá ti rí tọmọ ń sọ̀rọ̀ orí ńlá ti ṣẹlẹ̀ aláì tàláì ẹni mà lórí ìgbà tí wọn bá fọmọ mi hàn yín ọmọ tó jẹ kó ti ń lọ sọdún márùn ń lọ sọdún mẹ́fà kò lè sọ pé wá kò lè sọ pé jókòó kódà kò lè dá ọkọ bàbá rẹ̀ bàbá lásán kò lè pé bàbá ah, kí ló á ṣẹlẹ̀ ṣe máa ń sọ̀tàn fún yín ah, ẹ forí kalẹ̀ fọlọ́pọ́lọ́ dákun ṣàánú wa wọ́n lè sọ pé ó ti fẹ́ máa sọ̀rọ̀ bí ibà kan lọ́kàn sí ń gbà yẹn gbogbo nǹkan bá sálọ orí bẹ́ẹ̀ ni wọ́n ń gbà yìí so nítorí pé ọlọ́run ìmọ̀ gbádàn ó bá àwọn ẹrú wọ́n bá ti fẹ́ torí ẹtẹ bá rí i pé ẹ̀yin ẹ bọ́ lọ́wọ́ àdáwọn ẹ má máa yọ àyọ̀pọ̀rọ̀ o ẹ má máa ṣèṣe pé àwa la tó báyìí la jù báyìí ah ilé ayé àdáwọn làwa wa o ẹni tí ò tí kú kọ̀ọ̀mọ́ tó lè ṣẹlẹ̀ sóun o so wá rí wèrè ń fi ṣe ẹ̀yẹ orí ara rẹ̀ ń fi ṣe ẹ̀yẹ kí ni wọ́n máa ṣe ọ̀ṣẹ̀lẹ̀ tó àwọn èèyàn á máa sùn tí wọ́n jì tí wọ́n bára wọn kò tí wọ́n tí èsì máa ṣe sùn tó ẹgbẹ́ nǹkan míì ni ó ti ṣẹlẹ̀ torí ẹ gbogbo ẹni tó bá mọ ara ẹ kó máa dúpẹ́ fọlọ lórí ìdẹ̀ra tó lọ́n ṣe fún mi. tí wọ́n lè dọ́gba pẹ̀lú ẹni tí ń sọ̀rọ̀ sẹ́fí tó bá tún sọ̀rọ̀ ọ̀rọ̀ rere ní ọ̀sùn nínú ọ̀rọ̀ rere rẹ̀ yọ pàṣẹ pé ẹ ti dọ́gba ẹ má máa yàtọ̀ sẹ́ni tí ọ̀rọ̀ ọ̀rọ̀ kan sọ kí ló fẹ́ sọ fún wa kí tó mú un má dàbí àwọn èèyàn yòókù nínú àdáwò tí máa ṣẹlẹ̀ o náà ní bá fẹ́ kí rọrùn nísìnyí èèyàn lójú ojú kan ràn rangada rangada ni kò ríran àti tóbìnrin tó fẹ́ fẹ́ ọba ní ríran èkejì ò tí ọba mọ̀ torí tó bá mọ̀ yóò máa pé ó ṣeéṣe kékejì náà ṣe kí ni ọ kò ní fẹ́ ọ nọ́mbà tí wọ́n ti kọ́ wá pé méjèèjì ni ò ọ ah ọkọ tó rí o masha allah ah kódà hmm, ló ń gbàdúrà rẹ̀ àmọ́ kì í ní etí rẹ kì í ṣe pé kì í o tí bá kò ní Ha, ọkùnrin gidi ni àwọn lámàánà wo ẹ dákun ẹ mọ bá ń dámọ̀ràn orí wo. <laughs> subahánàlá bẹ́ẹ̀ni kẹ́nìkan á lọ járọ kákóbìnrin náà lọ járọ sí ọ̀rọ̀ kan náà ẹ̀yin tẹ̀ ń wáyà o sọ̀rọ̀ kẹ́yìn náà máa sọ pé àwùjọ bẹ̀ là àbí wọ́n tiẹ̀ ti sọ pé ńgbà tó ẹ kó gbogbo obìnrin lakọ́nú sí tí wọ́n tiẹ̀ wá gbà yìí èyí tọ́jú àrọ náà ò burú oníkò burú lọ́ba mú wálé lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ ẹni tí mo fẹ́ fẹ́ ni pé ṣé ṣé pé nǹkan ṣe ìwọ ọmọ yìí subhanallah bẹ́ẹ̀ náà ní tó bá kọkùnrin náà lọ járun yọ pẹ́ ní tẹ̀sán àbí òní pẹ́ ń gáràjì yọ pẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ń tọ́lọ̀ ń fún wa iyì wa ó ní káwọn nǹkan wọn máa ṣiṣẹ́ torí ẹ̀ má fọwọ́ ara yín gbéra yín lọ síbi tẹ́ẹ̀ bá ń tọ́lọ̀ ń ṣe fún yín jẹ́ o ẹ̀ nítorí ká tó lójú ní máa wá ìrójú káàkiri o ọ̀hálẹ̀ ń ṣeré gèlè kan ó fò láti lè pẹ̀tẹ́ẹ̀sì wọ́n bá gbé mátíráàsì lẹ̀ àfa ọ̀wá dá lẹ́sẹ̀ wọ́n á ní sẹ́gbẹ́ ṣe bí ọ̀nù òbí mi bẹ́ẹ̀ àṣejù ló kó bá mi èèyàn ṣera rẹ̀ nù àbí kéèyàn ti lójú tán kọ́mọ á lọ gbójú síbi tí wọ́n ti ń wẹ́ẹ̀lì irin kọ́mọ pé kí ni ó ṣe ni kí ni ó ṣe ni ojú wa fọ́ ẹ èèyàn gbọ́dọ̀ kíyèsí ariwo káriwo wọn lọ dún bẹ etí òdì o àwọn orí tọlọ ṣe fún àyíká má bàjẹ́ a máa jẹ oúnjẹ tó gbóná lágbóná jù ó lè kó bá hàn rẹ sẹmọ káwọn ti ń kí lòlò yìí ara ti máa fa kíkí lòlò ní tí ìbá ṣe pé Ọlọ́run bá dá mọyìn tẹ bá fi lè gbé ní tó gbóná jù tẹ sórí ahọ́n yóò dá kí lòlò irun tó sàn nàbì Musa alayhi salam pàtó mú ògùn náà tí fìràwọnà fẹẹ dáhùn tó lọ parun gbọn fìràwọnà kẹ báwọn òkú ìtàn ṣe sọ fìràwọnà ń bá aṣeré kọ ọmọ ọba ọmọ ọba tí ọmọ pé ẹni tí ibi tó ti lọ nu ànábì musa náà kàn parun gbọn rẹ ó wá dùn wèrè wọn òkè ṣe é ṣe ọmọ tán wí ni wọn á ní kó lọ mú ògùn náà wá àwọn àká ti lọ jẹ máa ó ní kó mú ògùn náà tẹ̀yìn wá gbogbo ẹ̀ lọ́kàn èwo ló mú nẹ́bí musa sì wà lọ́mọdé kékeré àmọ́ àwọn àkàtì lọ sọ́fẹ́ bá tọmọ ọlọ́mọdé ni bàbá àkà ògùn náà ti wọ̀ kan òun lọ́wọ́ ẹ ti sínú nǹkan ni wọ́n á sọ pé kó mú nǹkan bẹ̀ èwo lẹ́yìn ọba mú ẹ̀yìn ni wọn lánàá bí musa ń gbé ọwọ́ lọ síbi ẹ̀yìn báyìí ọlọ́run kí màlẹ́kọ̀ gbọ́ ọwọ́ rẹ síbi òkú gbòòrò má di ẹ ọkùnrin nínú òzò ọ̀la kìtà lọ́jẹ̀ ẹni tí wọ́n kọ́ tó jẹ́ pélé rẹ̀ ló ń gbé tẹ́lẹ̀ náà ó tó alọ mẹ́yìn tó ń fẹ́ nu trap. alábì musa bá mú ògùn náà nígbà tó tún wá mú kí fúnra ọ̀nà lè gbà pé kìí sùn sẹ́ ọ wá sọ sẹ́nu òun dàbí dẹ́bínú ògùn náà yìí lọ wá jó anábì musa lẹ́nu ahọ́n rẹ̀ wá lé ìní ọ̀wá kù lórí ahọ́n rẹ̀ mọ́ títí tọ́lọ́ fi ṣe lánàá bíi anabi musa ò lè sọ̀rọ̀ kó yéèyàn torí kókó tí ń bẹ lórí ahọ́n rẹ̀ torí ẹ̀ ńgbà tó lọ ní mo ṣe ọ́ lánàbì nínú àdúrà tó ṣe òní rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatan min lisani yafqahu qawli nínú àdúrà yẹn ni pé ọlọ́ kókó orí ahọ́n mi bá mi mú kúrò bá mi yọ káwọn èèyàn máa gbọ́rọ̀ tèmi náà yìí akilolo wọn a máa gbọ́rọ̀ rẹ̀ yé àmọ́ yọ pẹ́ àmọ́ wọn lè sì gbọ́ yé torí ọ̀rọ̀ tá a sọ tọ́já gara ọ̀dà ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta dúró tó wọn torí ló pé a jẹ nǹkan tó gbóná burúkú wọn àwa sì ti àbí ni láfíríkà yìí. ẹ̀kọ́ lásán rọmọdán la wà yìí tẹ́ẹ̀bà mú kàn ṣé tútù lẹ̀ máa mú ni àbí gbóná ṣé lílọ́wọ́rọ́ lẹ̀ máa mú ni àbí kọ́sá gbóná ah, gbogbo nǹkan gbóná burúkú yìí náà torí Islam sọ pé ọ̀gbọ́dọ̀ fẹnu fẹ́ atẹ́gùn sóúnjẹ ṣe sùúrù kó tutù àìjẹ́ bẹ́ẹ̀ wá bẹ̀bẹ̀ tó fi máa fẹ́ bẹ́ẹ̀ nu fáànù ló ti gbé sí ni àbí air condition wọ́lọ́mù torí pé oúnjẹ gan bó bá gbóná tó bá wọnú ó tètè pè fún gbẹ torí pé kò ní ráàyè jókòó nu kó ṣiṣẹ́ tó yẹ kó ṣe tó fi máa wọ́nà láti dispose ẹ̀ torí ẹ̀ gbogbo tó lè ṣe wá lè ṣe tí mo fẹ́ kún ọgbà lérò nìyẹn ẹ má jẹ́ àmà tira wa lọ bẹ̀ ara wa ń fẹ́ àmójútó ẹlòmíì jábìrì tí ó sọ̀rọ̀ mọ́ kéṣe bí wọ́n ṣe bínú kéṣe bí wọ́n ṣe bínú á sí lóògùn lọ́sọ̀ ẹlòmíì dájú ó sọ̀rọ̀ àfi ká máa lu àlòlù àlòlù yìí ká lòlù yìí ká lòlù yìí ká lẹni tó ní kọ́ ọ máa mú kò sẹ́ni kankan tó rẹ̀kọ́máǹdì ẹ̀ fún ìwọ yìí kan náà sá ni sá èèyàn bá síra rẹ̀ léṣe dálẹ̀ torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni sọ wọn lè dọ́gba ni pẹ̀lú ẹni tó ẹgbẹ́ tó bá sọ̀rọ̀ yóò pè ní lọ sídìí ká ṣe dọ́gba. wa huwa ala siratin mustaqim tẹ̀sán bẹ́ẹ̀ lórí ojú ọ̀nà ilé ìtọ́tọ̀. àwọn olùmọ sọ pé àpèjúwe yìí náà ó jẹ́ àpèjúwe láàrin òòṣà tí wọ́n ń bọ àti Allah àpèjúwe òòṣà àpèjúwe àyàyà ni wọ́n pè pé pé kò lè sọ̀rọ̀ wọ́n tọrọtọrọ lọ́dọ̀ rẹ̀ kò dá o kò sì sí rere kan lè rí ṣe kò tiẹ̀ lágbára rẹ̀ gbogbo bí tó bá ti òòṣà lọ kò lè mú orí bọ̀ kò lè mú orí bọ̀ ńbẹ̀ àwọn ọjọ́ ń sògùn burúkú wọn lè kó àwọn rán sìgìdì sí yàn sìgìdì wo ní ń dárin ebi ṣètọ́ni náà ní gbé rìn nítorí pé wọ́n ti júbà ṣètọ́ni ṣètọ́ni ti gbọ́ tiwọn. torí ẹ̀ ni bàbá kan ó ń bẹ lórí àwọn documentaries ní ìsìn live lórí internet ó wà live ìsìn lọ́ọ́lọ́ọ́ tá à ń sọ̀rọ̀ bàbá yẹn jẹ́ òpìdá ńlá ní Sudan òpìdá ńlá gidigidi ó lóun ti lo ọdún mẹ́tàdínlógún lórí pípidá kò sì sí àwọn ṣẹyàpín àwọn àlejànú kan tí wọ́n mọ̀ sẹ́kọ̀ọ́ ní nǹkan tó wọn ó pèsè gbogbo wọn fi yọjú sóò wọ́n sọ àwọn àṣírí lóríṣiríṣi tó ń bá tí nǹkan kan bá sẹ́nìkan tó bá gbé wá bá wọn wọ́n pe àlùjánu yẹn tó bá ti dé òun náà ni wọ́n sọ fún un pé kó wọn ṣe nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí láti júbà fáwọn tó ń bá ti wá ṣe nǹkan báyìí báyìí báyìí báyìí láti júbà fáwọn kó wọn ṣe nǹkan báyìí báyìí báyìí fún kọ́sítọ́mà tó wá ọ̀parí nù ó lè ní wọn lè ní kó wọn lọ wá ẹ̀jẹ̀ obìnrin tí ń ṣe nǹkan sùn kó wọn fi hàn kankan wọn lè ní kó wọn kọ alukur'an nkọrí nkọdí nínú àwọn nǹkan tí wọn máa sọ pé kó wọn má ṣe wọn lè pé kó wọn má ṣe sọláàtì mà wọn lè sọ pé kó wọn má ṣe rọmọdán mà wọn lè sọ pé kó wọn má wẹlẹdẹ jẹ wọn lè sọ pé kó wọn má forí kalẹ̀ fáwọn láàárọ̀ láàárọ̀ wọn lè gbogbo dáńsọm tí máa jọ bí ìgbà tí kìíní wàláì torí gbogbo ẹ náà ti wà lákọọ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tó wá tú bá kí ló ṣẹlẹ̀ ó ní gbogbo àwọn àlùjánu wọn lérí lè kà sóun òun pè kó burúkú wọn ní kí ló tiẹ̀ kọ́kọ́ rí tó fi fẹ́ tú bá ó ní ẹnìkan wá bá wọn ọ̀dọ́ ni ó wá ní kó wọn gbà wọn torí wọn máa ń wò ń bí ẹni Ọlọ́run sẹ́yìn káwọn aláwo àwọn àfáà náà ẹ máa wò wọn kẹni ọba babaláwo lásán ó ní wọn á bá wọn ọkùnrin yẹn wọ́n gbọ́ wọn pé kó wọ́n gbà wọn ọmọbìnrin kan wà tó ń ti fẹ́ ti pẹ́ táwọn òbí rẹ̀ sì ti mọ ọ́n bọ́tẹ́nìkan wá dé láti ìlú òkèèrè nìsín ó dàbí ìgbà tí nǹkan bẹ lọ́wọ́ rẹ̀ àwọn òbí yẹn wọ́n ti wá fara mọ́ pé kí àwọn fọmọ àwọn fún eléyìí ń pé àwọn ju kóhun tó ń jẹ́ local man kó wọ́n fẹ́ lọ. ìwọ àníṣe wọ́n fẹ́ oníbẹ̀ẹ́ni gbàgbé ẹ̀ wọn ní bò ń ṣe lọ sílé nù ló bá pàlè dànù ló bá lóun fẹ́ bẹ̀ wọ́n lọ́wẹ̀ sí àwọn òbí ọmọbìnrin yẹn bọ́kàn wọn ó ṣe sẹ́rí padà sọ́dọ̀ eléyìí ó ní àlejànú bá sọ tóun ó ṣe fún un tóun ó fi júbà gbogbo ẹ̀ṣẹ̀ náà ni o ò ń ṣe bí ilẹ̀ máàmù mi ìjọba ṣe sọ láti tí ò ní sálùwàlà tá à ń sọ tẹ́rù pé eré ni tí ó gbégbé ẹ̀dì ìgbẹ́ tó gbọ́dọ̀ wá díẹ̀ torí pé àwọn àlìjánu yẹn báwọn ṣe wà nu àwọn ọ̀tọ̀ Ọlọ́run làwọn wọn náà gbọ́dọ̀ dọ̀tọ̀ Ọlọ́run ó nígbà tán ní kó ń ṣe tó ń ṣe tó ń ṣe iṣẹ́ bá jẹ́ ó lóun wò báyìí fúnra ara òun láàárọ̀ ọjọ́ kejì yẹn bí ọmọbìnrin yẹn ṣe bọ́ sí hòhò ọmọlúàbí ṣe ń sáré tẹ̀lé ọkùnrin yẹn pé kó sá dákun kó sá dákun kó sá dákun ó ní ibẹ̀ ni ọkùnrin ti ń yí padà pé iṣẹ́ orí ibu níṣẹ́ yìí láti jẹ́ òun ló ti jẹ́ torí ibu. ó ní gbogbo àwọn òbí lọ́kùnrin àtòbí lóbìnrin wọ́n wá sáré tẹ̀ lọ́mọ wọn tó wà ń wòwò àwọn náà ń bọ̀ wá sílé ọkùnrin pé á fi fún ọ á fi fún ọ ó ní bàbá ọmọbìnrin tún wá bọ̀ nítaari taari ni o ọmọkùnrin tí ló wọn fẹ́ tẹ́lẹ̀ ọmọ sì tún ló wọn fẹ́ mọ́ àwa máa ń tó ṣẹlẹ̀ tó máa bọ́ wòwò ó ní wọn mọ̀ kó náà ni òun lù òun ló ń jó ó lọ́ọ̀rì òun sì ni bàbá ọmọ ó ní ló ń bá sọ fún kọ́ kó tún gbàgbé ẹ̀ ló ń bá tún tún ògùn sá ọmọ bá wẹ̀wù ìkórìíra bá tún bẹ̀rẹ̀ kí ni mo wá fẹ́ fàyọ bàbá yìí wá nígbà tó ń túbá tó ń lóun òṣoògùn orí ibú mọ́ òun ò pidán mọ́ kò sí àlùjánu tí ò lórí sùn àwọn fojú òun dán àwọn fi mú òun dánrin àwọn fojú òun réèmà ikú burúkú lòun sì kú wọn lọ ti tú bá ṣe ó tójọ mẹ́ta rere lójú tó ń rí o òun ò ráburú o ó nítorí pé bóun ṣe túbà dáhùn máa sọ tẹ́ ẹ̀ máa tanra yín jẹ ó nítorí bóun ṣe túbà ọwọ́ àwọn afáàsùn náà lọ túbà tó ni wọ́n wá kàn láwọn àdúrà tó wọ́n máa ṣe láàárọ̀ àdúrà tó wọ́n máa ṣe tó òrùn bá ti wọ̀ ó lóun ò sì gbàgbé fílẹ̀ ńjọ́ kan bọ́lá ṣe ń dáàbò bo ọ̀nà ìjàmáà ترى لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ọgọ́rùn lójúmọ́ ọdájú pé adúpẹ́ fọlọ́n kálukú ṣe tiẹ̀ láàárọ̀ tó bákan náà ọgọ́rùn lẹ́yìn ìgbà tó òrùn bá wọ̀ òrùn ló ti fẹ́ wọ̀ yìí subhanallahi wa bihamdi ọgọ́rùn lójoojúmọ́ láàárọ̀ nírọ̀lẹ́ tó bọ́ba ma lórí ọ̀wọ́ eléyìí ẹ kú oríire ẹ kú oríire ilé ayé wàhálà là wà ilé ayé fìtínà là wà ẹni tó fẹ́ ba tiẹ̀ jẹ́ pọ̀ bóòlù tí wàá fẹ́ wà lábẹ́ ààbò ọ̀lọ́ wọn náà mà sí tọ́lọ̀ yìí tó bá ti fọ̀rọ̀ rẹ tó fà lọ́lọ́n lọ́wọ́ ó ní wàhálà àmọ́ tó tí wọn náà bá sọ pé irú ṣètọ́ni táwọn náà ń tẹ̀lé ni wọn náà ń túbà fún àṣetọ́nìkan lágbàá jù lọ́wọ́ sọ èdè nì tó fi jẹ́ pé gbogbo dáná bí fi kọ́ wa oore ni wàláhi sàlàyé tá a bá mójútó oríire ọ̀jẹ̀ tiwa bisimilahi lẹ́rìí láyọ̀ kúrò màásìmìhì ṣẹ́yìn fìl ọ̀rùdì wọlé fìsẹ́mà wọ̀hó sẹ́mi ọ̀làlì àwọn eléyìí tó bá wí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ anábìlá burúkú ní sọ tó wí láàárọ̀ tó wí rán aburúkú ní sọ tó bá tún ti kó wọ̀ tó tún wí lẹ́ẹ̀mẹ́ta aburúkú tún ní sọ tí lè mú gbogbo àwọn nǹkan wà lẹ àníkàkún olórí ibú kan mọ wá pọfọ lé ọ lórí ọfọ wa mú ọ nígbà tó ti gbàdúrà tó lè ti ọfọ orí ibú padà sí ọlọfọ ìwé ṣe torí de eléyìí Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa dáadáa ló fi kọ́ wa dáadáa ló fi mà wa dáadáa ló fi ránṣẹ́ sí wa àwa tí wọn wá sí gbogbo dáadáa yìí fún sáwa ń fẹ́ dáadáa yìí sáà ń lo dáadáa yìí tá à ń bá ń lò á oríire tá ì bá lò àjẹpà burú wà ń so ibi tá a fẹ́ dúró sí ni lónìí ẹ jẹ́ ká mọ̀ pé ọlọ́run ọba ẹlẹ́dàá ọ̀dọ̀ rẹ̀ lórí ti máa wà o ọlọ́run ẹlẹ́dàá ló máa ń ti aburú dànù fún yàn ìtọ́lọ́run bá sì ṣe fún yàn nìkan lè gbà o ìtọ́lọ́run ọba ọba ní fún yàn nìkan lè fún yàn o ká pé àti bíbẹ́ wa àtàìsí wa ta ló ní wa ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ní pé aga ọlọ́run ní pé amaga ọlọ́ba ti pani lẹ́nu ọlọ́ba ti pani lẹ́kùn onìkan la gbọ́dọ̀ máa ṣe a gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ọlọ́run ẹlẹ́dàá wa kó tún wa sí níbi tá a kù sí ọlọ́run ọba kó ràn wá lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba kó ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tí wọ́n á máa gbọ́rọ̀ tí wọ́n á máa fi ṣèwà ọlọ́run ọba وصلت واسي لا القيام سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب عند عبادة صلاة الوتر لا إمام tá a tún á jí lóru sáyé wà fún wa láti ṣe kìyàmù lẹ́yìn. nàfìlà àdáadáa lè sìn alẹ́ ṣe sunnatul wudu. Naam, alaikum salaam. ṣe bá ní pé wọ́n ti kọ́ ọ̀nà ọ̀fẹ́ lọ́wọ́ tí a bá kó ọ̀nà ọ̀hún ṣe tí wọ́n tí wọ́n bá kó ọ̀nà ọ̀hún ṣe tí wọ́n lọ́wọ́ ní ìlú ṣe tó gbé tó gbé ìwé ìyẹn ọ̀rọ̀ fún ẹ̀yìn kí máa ń lọ pẹ̀rẹ̀ tí wàá nu mọ́sálásí kan. Thank you ìyẹn rákà mẹ́rin náà ẹ̀ níyà lukman bisalòlá àṣìlá ní ẹni tí ó bá ti náfìlà lẹ́yìn jùmọ̀ àkóso rákà mẹ́rin ìsídà kọjá pé tẹ ti ṣe jùmọ̀ àyẹn náà lẹ́ti fẹ́ sí rákà mẹ́rin tó bá pé bòmí lẹ́ti fẹ́ sí rákà mẹ́rin tó bá jẹ́ pé lẹ́yìn ni rákà méjì mẹtẹ́yìn bá ń wò pé tẹ bá tún dé mọ́sálásí mi ẹ fẹ́ ti tàhíyẹ́tul masjid so ẹ sì fẹ́ kọjá pé rákà mẹ́rin tẹ́sẹ̀ náà ní tahiyatul masjid wà nù wọn lọ́yẹ́dà ní ẹ̀kọ́ ẹ̀fẹ́ ṣe náfìlà ẹ̀yìn jùmọ̀ àti tahiyatul masjid ní ti méjì alákọ̀ọ́kọ́ so ẹ ṣẹ̀ṣẹ̀ tún amú méjì wà lẹ́yìn so bẹ́ẹ̀ ṣe ṣe kò nídìí pé ẹ pín fún mọ́sálásí yìí ẹ tún pín fún mọ́sálásí yìí àti bẹ́ẹ̀ náà ni ó clear ntánà bẹ sọ náà síbí màmú ti parí sọ láti òun ti lọ tó kò kò kò kò ní gbala ọ gbala da kó ṣe sọ láti lẹ́yìn imam àmọ́ kìí ṣe gbogbo òru ló fi ṣe sọ láti ẹni tó bá wà pẹ̀lú imam tí imam fi parí pátá korongodo ládàá tiẹ̀ ó jẹ́ pé gbogbo òru yẹn ló fi ṣe sọ́lá àtìgbà tó ń sùn tó ń torí ẹ̀ oore yẹn kọ́ mọ́ bàa fọ́ ọ̀rọ̀ lẹ́yìn ìjẹun wàlẹ́kùn sílẹ̀. bóyá kò sí sọláàtúrù wítìrì nítorí pé ń fẹ́ kí kálukú tún délé kó tún tẹ̀síwájú kò sí wàhálà mẹ́ àmọ́ kò yé ṣe pé súnà nìyẹn kìí pé súnà ni ìmáàmù yẹn ṣe torí pé njọ́ta nàbì sallallahu alaihi wasallam tó ṣe sọ̀láàtì tarawih fáwọn èèyàn ń a àtijọ́ kìíní àtijọ́ kejì wọn sọ pé kò ṣe wítìrì àbí òye wa gbogbo ẹ̀ pẹ̀lú wítìrì lẹ́yìn. kí làwọn ń sọ. ẹlẹ́yìn ẹni tó bá jẹ́ pé wọ́n bá fi sásìkò míì tí ò ní fi jọ pé wọ́n kọ̀ sí àwọn kiri yó kò sí ní tó burú mẹ́ nítorí pé ogun táwọn bá ń ṣe wọ́n ti kọ̀ fún wa láti máa ṣe tí ó mú wa jọ pé àwọn kiri yó là ń kọ̀ sí ẹ fi tiyín sásìkò míì ẹ fi tiyín sásìkò bíi ẹ̀yin mọ́gírì tí ì ẹ máa kiri ká gbogbo èèyàn ti dé gbogbo èèyàn gbà nínú ilé wọn hmm. eléyìí jẹba islam ò bínú sí pé kẹ́ ẹ máa polongo ẹ̀sìn islam ká o gbogbo ìdáhùn sí orí búkà yẹn islam ọkọ so àmọ́ ẹ má ti sásìkò táwọn ń ṣe tiwọn. Aleykum salaam wọn ah. gbọ́ lárúbáwá ni àsìkò tí wọn bá ti sọ pé èsì rọ̀lẹ́ anábìọ̀ sọ pé rọ̀lẹ́

àwọn ẹlẹ́yìn yóò bá nìkan mọ ẹ̀kọ́ mẹ́sìn Islam náà nínú sọlá tẹ bá ti ṣe kódà lédè Lárúbáwá tẹ bá ti ṣe ti sọ ọ̀rọ̀ tí ìsara sọlá sọlá ti ń gbajì ní ìsìn kápẹ́ ìmáàmù bá sọlá tù ní wọn á débi àyà kan pé la'allakum tuflihun ẹnìkan wá ní turhamun ẹ̀wọ̀n káwọn afẹ́ tún lè má mú sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà nǹkan kan mọ̀ wọ́n kàn máa yanu náà ni tó làálọ́kùn tórhàmù tórhà ìmáàmù sí ìwò pé tòfìlẹ̀hùn lọ́wọ́ àmì eléyìí tó tòrhàmù ìmáàmù bá ní náà yẹn ni pé èwo nínú méjèèjì náà tó wí nsọ láti tìbà jẹ tuntun pé de lárúbáwá ni torí ẹ ìfún àdúà tẹ́ máa ń sàdúà lédè lárúbáwá nínú sọ láti kọ́ gbọ́dọ̀ dọ̀rọ̀ tí àdúrà tá à ń sìn tó bá dọ̀rọ̀ sọ láti tún bàjẹ́ wọ́n ní bò làdúrà ṣe máa dọ̀rọ̀ tí mukhataba tó bá ti lè wọnú àdúrà yín sọ láti lè bàjẹ́ nísìn pé kí ẹ̀yin ọmọ ṣe sọ láti lọ kí wàá sọ pé ìwọ lọ àbí kí ẹ máa sọ pé à ìwọ bàbá mi ìwọ bàbá mi àrẹwọ kín. ọlọ́run forí jìn ọ́ yóò kúkú dáa fún ọ ọ ọ dẹ́ ń wí òun lédè sọ abi kàkàkàkà yẹn sọ láti pé náà lè fi islam yìí ṣeré gbogbo rọ́bìṣì táwọn kan sọ̀rọ̀ ẹ̀sìn torí àwọn sọ pé jẹ́nìkan bá sí lẹ́gbẹ̀ẹ́ ó ní alihamudulilayi àti nbà sọ láti sẹ́yìn wọn sọ pé arahamukalọ sàábì kan tó dánrú ẹ̀ wò tí àwọn tó àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lè kún lè tún tẹ̀lẹ́sẹ̀ máa lọ lẹ́yìn náà tún lẹ́yìn náà tún tẹ̀lẹ́sẹ̀ máa lọ torí pé òun tẹ̀sẹ̀ gba Islam kọ̀ mà ó ní ìwọ̀n bí ba mọ́rẹ́ nìkan tẹ̀ nígbà táwa sálámù náà anábìsọ̀ bá a sọ ìtàlẹ́ni tó sọ báyìí. kò sì sáyè rọ èmi ni ìwọ ọmọ ya kò sáyè láti máa sọrọ àwọn èèyàn nínú sọ̀lá ọrọ àwọn èèyàn torí ìyára hàmù kàkàkàkà tọ́sọ yẹn ó ti ba sọ̀lá ti tí ìbá ti bá ló mu sọ bẹ́ẹ̀ ànábì lọ fún kí ha wà sùn wọ́n ní dípò kọ́ sọ pé yàrá hàmù kàlá torí fi kí kà máa túmọ̀ sí gbogbo nítorí pé fíkìú ni pé kọ́ ọmọ kí ló fà kí ló fà tí ò sì fi jẹ báyìí ìjọ tó bá jẹ báyìí sísọ láti ọba jẹ àwọn fòkànhà wa sọ pé rárá wọ́n má sọ pé yarhamukallah ọ̀fẹ́ ká du àyẹ̀ kó tutù kó tó dá lóhùn tẹ̀wọ́n kó sọ pé alhamdulillah wọ́n wá sọ pé yarhamuhullah tẹ̀wọ́n kẹgbẹ́ rẹ lọ́wọ́ àwọn dípò kó sọ pé yarhamukallah yarhamuhullah sọ láti rí ọ̀bàjẹ́ oṣù tó lọ sọ pé yarhamuni Allah tí wọ́n lọ wá sí gbà á fòfò àwọn tó wá sọ pé yarhamuni yarhamuhu sọláàtì rẹ ò ṣe kí ni kò bàjẹ́ torí pé kò sí èdè tó túmọ̀ sí pọ̀ yẹn sọ̀rọ̀ ń bẹ̀ nítorí wọ́n fẹ́ fàyọ̀.